To read the paper so we have to take it. what I've done today. A lot of activities that have been on the today. Today is what? What? I don't know today's date. What? What? Is that what? Eh? No, no, no. I can ask Google. <laughs> no, it's me on my phone now. Bàbá. Bàbá, my new bow. Ah! Hey, where you mean? Look at my back. Look at it. <laughs> ah! Me no jatag. mi ìjà tàgẹ̀ṣà we do forget at times. Poloraf Poloraf la Ralph Lauren I will I remove it I'm coming. mi ṣe àmì àmì nínú ìṣọ́ọ̀ṣì o. Hmm. Should I pray first? Pẹ̀lú mímọ́ tí kò tó, a ti pray náà. Mo mẹ ní gojù mi, mo mẹ ní mojú o. Ìjàre. Mo mẹ ní gojù mi, mo mẹ ní mojú o. Mo mẹ ní kò ṣàgbà mi o, mo mẹ ní mojú o mo mẹ́ni kò jù mí mo mẹ́ni kò jù five people five suspects about Mohbad case we go to treat it quickly i'm not going to take your time mo mẹ́ni kò jù mí mo mẹ́ni mo jù o mo mẹ́ni kò ṣàgbà mí o mo mẹ́ni mo jù o jíjẹ́ di góòlù lọ́jà ara mi ó mọ̀ bá mi lẹ́rù o má yá múra ṣíṣe ní tèmi ti ká o wá bá mi lẹ́rù o àìrí jíjẹ mú yàwó kan ni ọba mílẹ̀rù jíjẹ́ ní góòlù lọ́jà ara mi kó mo bá mílẹ̀rù mo yá múra síṣẹ́ ní tèmi ti ká o mo bá mílẹ̀rù àìrí jíjẹ mú yàwó kan ni ọba mílẹ̀rù. Hmm. dírẹ́bà ò mọ̀ rọra ní kọ́nà yẹn o. mo láyà súlé mo lè lèèyàn súlé o mo rọra níkànnà yẹn o mo láyà súlé mo lè lèèyàn o dírẹ́bà kégbè mi lọ́wọ́ mọ́ àwàwà kú o àṣẹ mi mọ́ àwàwà kú o àṣẹ ọlọ́run tó fẹ́ ní orí ètò yìí mi kò ní fún mi orí by flagging it ẹnikẹ́ni tó bá lò máa gbé péjì mi wálẹ̀ ọlọ́run tó dá ayé àti ọ̀run máa mi gbé àwọn ẹ̀dá bẹ́ẹ̀ wálẹ̀ gbogbo àwọn tó wà ní ìṣáàjì péjì mi tí wọ́n ń ṣiṣẹ́ lórí péjì mi láti gbé wálẹ̀ láti máa flag péjì mi ọlọ́run jọ̀ọ́ bá mi gbé wọn wálẹ̀ gbẹ̀mí wọn wálẹ̀ hmm, ẹlẹ́dàá ṣẹ̀dá ẹ̀yin áńgẹ́lì tẹ wà nípa ti ikú ẹ yo ẹ bá mi lọ sílé wọn kẹ bá mi gún wọn lọ́bẹ̀ láyà ẹ bá mi pa wọn nípa ẹ̀sìn gbogbo ẹnikẹ́ni tó sáìn tó gbaṣẹ́ lórí péjì mi tó jẹ́ pé àwọn kan follow me to be flagging me ni wọ́n ní look and flagger gbogbo ẹni tó ṣiṣẹ́ bẹ́ẹ̀ ọmọkọ́mọ bẹ́ẹ̀ ló máa rí ọlọ́run jọ̀ọ́ bá mi gbẹ̀mí wọn dànù ẹnikẹ́ni ni o ìbáàjẹ́ arúgbó ìbáàjẹ́ anybody tó báyà ti gbaṣẹ́ ibi lórí mi ó lọ́ọ́ bá mi fi ṣòfò bẹ́ẹ̀ lórí kò ní í padà ẹ káàbọ̀ sórí èsì yìí heavenly lord i want to speak speak through my mouth direct my tongue right now i dip my mouth into the word of god into the authority into the power whatever i lose lose whatever i burn, burn it speak through my mouth all the people who are here to listen let them understand in Jesus name amen. ṣé wọ́n tún ti sọ fún yín pé ẹ gbọ́dọ̀ comment lórí platform yìí àbí ẹ máa tó tẹ́ bẹ́ẹ̀ ni ẹ máa ṣe kí ni ẹ máa tó tẹ́ ẹnikẹ́ni tó dààmú péjì mi ọlọ́run máa dààmú ẹ ọ̀run máa gbé ẹ wálẹ̀ ọlọ́run máa dì mọ́ òtẹ́ bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni tó wà lórí péjì mi tó jẹ́ pé láti bá péjì mi jẹ́ àtẹ́ni tó bẹ̀ wọ́n níṣẹ́ àtẹ́yìn sẹ́ ń ṣe gbogbo yín pátá òkè lẹ́ máa rí pẹ́ wà ọ̀run máa já yín bọ́ ọ̀run máa demote yín bẹ́ẹ̀ ló máa rí kò ní padà in Jesus name we pray amen okay you are welcome to this platform I want to talk about Mohbad they don't want me to talk about it again that is the meaning of this but it doesn't matter five suspects of Mohbad's killers we are still on net okay we a lot of things is going on in the Nigeria right now in politics you can see when you want to judge eh mo ti mo ah, ti ah, mo ti sọ nǹkan nípa gbogbo party tó wà nàìjíríà ní nǹkan tí ò sweet wọn because kò tó rí àwọn ènìyàn tó máa ṣe nǹkan tó máa sweet ẹ nínú ayé yìí owó jìnnà gan nínú àwọn gbogbo party tó wà ní orílẹ̀-èdè nàìjíríà àwọn èèyàn díẹ̀ dá nínú wọn àwọn púpọ̀ ni ò dá so tẹ bá rí kò ṣe pé bóyá mo ń ṣe travel àbí mo ń ṣe partial àbí mo ń try láti gbèsè ẹ̀yìn ẹnìkan kẹ lè mọ̀ pé gbogbo wọn tẹ bá wò ó ẹ gbogbo wọn pátá tó wà lórí ẹ̀dẹ̀ àtọ́kọ̀ PDP the brutal àwọn ló brutal jù lẹ́yìn náà APC ó dẹ̀ pé PC ìkànnì wọ́n ṣá all those words they are brutal in fact all the politicians in Nigeria oh you cannot dare them tó bá gbọ́ pé the rulers of darkness the principality we are not fighting against uh, flesh and blood but against principality the rulers of darkness in high places àwọn politicians Nigeria ni wọ́n sọ ó ti yé bẹ́ẹ̀ so we are àwa ti débẹ̀ rí àrẹ̀ tí àwa ti mọ nǹkan tó ṣẹlẹ̀ a dẹ̀ ti rí àwọn nǹkan táwọn èèyàn ṣe fún wa la ṣe ń sọ fún yín so tó bá ti ń gbọ́ ekule kókó kókó sọ èyí tá sọ yìí náà kò ṣe pé bóyá a lè mú anybody ṣó ti yé yín bẹ́ẹ̀ I won't be talking much every day about it okay it's not because I'm coward or I'm afraid or I will back will back down for anything no but I want to tell you five people suspect or that's the title right now the five people what is going to happen a lot of people have they have analysed tábà ti wà ń bíbá sí nǹkan tábà sọ wọn ní káwọn mi lọ sọ wọn dẹ̀ gbé dáadáa wọn elaborate ẹ̀ dáadáa you are not doing me ẹ ṣe ra yín ni ó ti yé bẹ́ẹ̀ gbogbo àwọn tẹ́ bá lọ ní kó gbé náà tán bá lọ copy mi after ẹ̀ tẹ̀lẹ̀ fún wọn ni ọmọ iṣẹ́ mi ni wọ́n jẹ́ ẹ̀ kàn fẹ́ declare ara yín ni pé you are a loser ó ti yé yín bẹ́ẹ̀ so you don't want to back down me too I don't back down okay so anybody tó bá gbé nǹkan tẹ́mi bá sọ lẹ́yìn náà tó wọ́n lọ́wọ́ tó lọ́wọ́ laborate tán dẹ̀ wá fi a eh, lot of crowd a lot of comment and crazy ọmọọṣẹ́ mi ni gbogbo yín jẹ́ ọmọọṣẹ́ mi tí bá rí tí n bá sọ̀rọ̀ because you want me to be you want me to be talking it's not everybody mo fẹ́ máa bá sọ̀rọ̀ bí mo ṣe wà yìí ṣe nípa owó nìkan tó wò bá sí lọ́wọ́ ẹ̀gan màdámù gan àìlówó lọ́wọ́ òpani lórúkọ dà màdámù ni wọ́n ní fi sí ó ti yé bẹ́ẹ̀ moment tó bọ́ mi rí moment tí mo bọ́ rí ṣó ti yé yín bẹ́ẹ̀ yẹn moment tó bọ́ mi rí moment tí mo bọ́ rí ṣó ti yé bẹ́ẹ̀ yẹn so ìwọ tó bá ti bọ́ mi rí kó fọ́kọ̀ kó fà ah má jẹ́ máa sọ mi ìfẹ́ máa lo f word náà lórí platform mi mo fẹ́ kó kó páàkì ṣe ti yé bẹ́ẹ̀ so tó o bá bọ́ mi rí tó dẹ̀ fún mi lówó rí pé bọ́lá ò gbà ó kó fún mi rí o so páàkì wẹ̀ àwa ti fáwọn èèyàn lówó a ti bọ́ celebrate rí a ti pé wọn travel rí wọn ò dẹ̀ sanwó tíkẹ́ẹ̀tì mi so kí ló akọ̀wé rè ó ti yé bẹ́ẹ̀ yẹn ẹni bá fẹ́ kú kó lọ kú five is celebrity suspect no they are not it's not one of them is a celebrity the remaining no they have about two of them is uh, as a celebrity ètò múlànà náà tó níjẹta yẹn tó interview yẹn is also celebrity eh, Naira Marley is a celebrity but orúkọ Naira Marley yẹn náà Azeez Fashola ni mi tiẹ̀ morúkọ ẹ̀ gan mo ṣe ẹ̀tẹ̀ mo morúkọ ẹ̀ but mi ń pè é à ń pè pẹ̀lú orúkọ yẹn Fashola ẹ eh, orúkọ yẹn kò pọ̀ létí yín ni Azeez Fashola ó ti yé mi Azeez Fashola you don't I don't understand ó ṣe yé mi so. The five suspects now in charge of Mohbad's case àti ṣẹ́gbẹ̀ sátẹ́gùn ààrẹ tí ìbáka àti kanṣu ẹ̀ o ó ti yẹ yín àti kanṣu ìpín yẹn pé ẹnikẹ́ni tó bá try láti gbé ọmọ bá fọ́ṣù but ẹ má gbàgbé pa sọ fún yín pé èèyàn márùn-ún yẹn ìdígi ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ń jà fún orílẹ̀-èdè ọ̀tọ̀ọ̀tọ̀ tẹ́ ẹ bá ti gbọ́ ní ìdígi márùn-ún ẹ ti gbọ́ ó dàbí ẹni tó níyàwó márùn-ún lẹ̀ ìyá wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìdígi márùn-ún yẹn òkè ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ó ti yé bẹ́ẹ̀ now ìtọ́ <laughs> máa ṣẹlẹ̀ lélẹ́yìí there is a story nígbà tí ah ọlọ́run hey, bọ́lá experiment ó ga jù ah experiment experiment anyway tó bá ṣiṣẹ́ lọ́gbà wèrè rí àwọn original wèrè tó bá ti wòsàn náà máa fi ń ṣe olórí àwọn asán ok so oníkàlùkù àwọn tó ń tó ṣe kílẹ̀ náà mọ̀ kọ́ tó ń ṣe torí pé wèrè ló máa mẹsẹ̀ wèrè tọ̀ ló máa mọ wèrè tọ́jú dáadáa tó bá ti ìtọ́jú wèrè tó dẹ̀ tí ìyàwó wèrè tó tí ì lọ nínú kíni wọn rí wọn máa sọ fún mi pé kó wà very careful ìbú wèrè kò ń sọ̀rọ̀ ní ọlọ́run dẹ̀ nífi wèrè kàn mí kò ní fi kàn mọ́ mi àti ẹ̀yin tẹ́ bá wù mí olólùfẹ́ mi kì í ṣe ẹ̀yin ọ̀tá mi ẹ̀yin ọ̀tá mi ẹ̀ máa sinmi last last bẹ́ẹ̀ ṣe ìyàwó rẹ̀ kiri lábẹ́lẹ̀ yẹn bẹ́ẹ̀ ṣe máa sinmi kú nìyẹn because gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí wèrè ló fà á láwọn ẹlòmíì fi ń sin anyway ṣá ó yọjọ́ sátidé bọ́lá má bẹ̀ bó so the five suspects i mean the five i mean killers no ṣé killer la máa pè wọ́n eh, they are still under investigation also but they want a real reason they there is a reason for all of them being arrested now but they are not yet con convicted because interrogation normally interrogation is still going on But a lot of people in Nigeria, they want you to look away so that things can be swapped. Okay, that's why they said ah, the dead of mobile now have been identified. Kilo one wà identified in way. What ti kilo? ló kilo to confirm pé okay o. They said this one is a principal, is what I injected him. Who gave him instruction? And what type of injection? Injection that is gave to him is it the I mean ó kàn fẹnu sọ are they have did they have the evidence did they have the sleep did they know where they bought the something ṣé wọ́n sọ pé abẹ́rẹ́ tó lòun fún ẹ ṣé wọ́n ti lọ ṣọ́ọ̀bù tó ti lóun rà tó ti sọ pé nǹkan tó wá rà ń bẹ̀ nìyẹn àbí tó bá dẹ̀ jóun ló lọ rà ń bẹ̀ tó pé tó dẹ̀ ní nǹkan mìíràn fún báwo ni ẹ ṣe mọ̀ pé ó ti yẹn bẹ̀yẹn so we are still helping the police police you are doing a great job adẹ̀ tí ń pàṣẹ fún yín náà lábẹ́lẹ̀ lórúkọ Jésù gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ kó dára tẹ́ fẹ́ kárí ẹ̀yin tó pa Mohbad lágbára Kristian ní fúrẹ́gbà ọmọ yín wọn níṣẹ́ lọ́rùn but kí n tó máa lọ gbogbo ẹnikẹ́ni tó wà lórílẹ̀‐èdè nàìjíríà lágbára ọlọ́run àjàjà nílẹ̀ yorùbá yẹn tó máa ń fi ẹ̀jẹ̀ ènìyàn wẹ̀ tó máa ń fi ẹ̀jẹ̀ ènìyàn wẹ̀ tó dẹ̀ máa ń fi ènìyàn ṣe ètùtù àti ọba kọ́ba tó máa ń fi ènìyàn ṣe ètùtù lágbára ọlọ́run gbogbo ọmọ tẹ́ bá bí lójú ẹ̀mí yín kó máa ṣán kú lágbára Èdùmàrè gbogbo ọba kọ́ba gbogbo ẹnikẹ́ni tó máa ń fi ẹ̀jẹ̀ ènìyàn ṣe òfò tó sì máa fi ń ṣe ètùtù tó dẹ̀ máa ń rí ènìyàn mọ́lẹ̀ tó máa ń fi ènìyàn ṣe ètùtù ní orílẹ̀-èdè àmì ní ilẹ̀ yorùbá mi ìfẹ́ orílẹ̀-èdè ní ilẹ̀ yorùbá lágbára elédùnmarè gbogbo ọmọ tẹ bá bí èyí tó ń gbé kò lé àti tó ń gbé wà fún yín àti tó ń gbé wá sàfún yín gbogbo wọn pátá ló máa ṣánkú wọn ní dàgbà bẹ́ẹ̀ ló máa jẹ́ kò ní yí padà jésù olúwa wa àmín ẹ tún ṣàmì ni àbí mo tún iṣẹ́ gbogbo èyí tẹ wà lórí platform mi lẹ máa ń pààyàn ni i know the killers always watch at times we don't see you but orí wa abojú mẹ́rin lẹ́yìn ó ti yẹ yín lẹ́yìn ṣùgbọ́n tá a bá ti gbàdúrà tó jẹ́ kó da àbẹ́fẹ́ kan máa fẹ̀jẹ̀ ẹfẹ́ kan fẹ̀jẹ̀ ọmọ yín wẹ̀ ni ṣótiyé à ń gbàdúrà nǹkan tó da nǹkan tó lè ṣe orílẹ̀-èdè láǹfààní ẹ̀ rẹ̀ ní sàmì ẹ̀ tún lè sàmì ni. ó ṣe jàre ẹ ṣe jàre so àdúrà tí mo fẹ́ gbà nìyẹn gbogbo ẹnikẹ́ni tó wà ní orílẹ̀-èdè yorùbá tó wà ní yorùbá land yẹn tó wà ní ọmọ yorùbá ọba kọba ènìyàn kí ènìyàn tí ó ń fi ènìyàn ṣe ètùtù ní ilẹ̀ yorùbá tó ń fi ẹ̀jẹ̀ ènìyàn wẹ̀ kí gbogbo ọmọ yín máa ṣán kú o kí àṣírí yín kó máa tú o kí gbogbo ọmọ yín sì máa ṣán kú kó máa fòtán lójú kó máa kú káwọn ọmọ yín má dàgbà bẹ́ẹ̀ ni débi bẹ́ẹ̀ ni kán má dàgbà nyo wèrè yín tó bá ti yín à àwọn èèyàn sínwín sà àwọn èèyàn sínwín mental mental low mental illness ni majority of those things so let's continue. àwọn márààrún yẹn ìdígi márùn ni wọ́n you believe it or not your cup of tea some people now bí mo ṣe wá sórí Facebook tamani ẹjọ́ la dé wá wàhálà la pàdé eh, àwọn táàmì nígbà yẹn wàhálà la pàdé wàhálà mi ìyà yìí pọ̀ jù ó gánà ó tírìn ìyà yìí pọ̀ jù tó ti yẹ ibẹ̀ táwọn èèyàn bá ti rí pé ilẹ̀ ìyà ńlá bá ti gbé ní sọ́lẹ̀ kéékèèké àmàgórí ẹ lómi tó bá ti rí pé àwọn kan ṣe ẹ àmì o ti ń sọ̀rọ̀ àwọn kan wọ́n dẹ̀ ń bá ẹ̀jà ó oh, ní ṣe ò ní rò òun náà màmá lọ wájà ẹ because wọ́n ní mẹ́ta ṣoṣe àwọn òun bá èèyàn lásán jà bí ẹni tó yẹ pé kò ẹni tí wọ́n báyìí tí ì sọ pé wọ́n bá jà ẹni tí wọ́n bá sọ pé ẹnìkan bá jà làwọn fẹ́ lọ bá jà because àná àwọn champion kẹ̀dẹ̀rẹ̀ wọn kì í bá èèyàn jà wọn kì í pọ̀ lórí èèyàn kan champion do always go wọn ní pọ̀ lórí èèyàn kan àwọn losers ló máa ń ṣe bẹ́ẹ̀ ẹ mọ̀ àwọn losers ẹ bá rí champion tó bá fẹ́ lọ jà òun àtẹni tó fẹ́ bájà yẹn ló máa mú kò ní pọ̀ kò ní darapọ̀ mọ́ àwọn crowd láti máa bẹ́ nìkan jà they will never call that person a, a mean a me a winner they are always losers because if you can fight then you go alone and walk alone as a winner you face your battle you face the person one on one and then ẹ̀rẹ̀ máa ṣó ti yẹ ilé yẹn sọ gbogbo àwọn tó dàpọ̀ mọ́ crowd yẹn tó máa ń dàpọ̀ mọ́ crowd jẹ́ wọ́n tó tọ́ bá ti pérò pọ̀ ẹ̀ wọ́n á kàn dàpọ̀ mọ́ you go alone where ó ti yẹ ilé yẹn ó dàpọ̀ máa yóò dàpọ̀ mọ́ ìkà náà ni ó máa dẹ̀bá yé máa bá ìkà kú náà ni tó ti yé bẹ́yẹn we don't join because we are we look at ourselves now. bí mi ṣe wà níta àpọ̀ mi báyìí ń sìn kí n má sọ pé àpọ̀ èmi àtọmọ mi àti ọlọ́run ẹ̀mí mímọ́ bàbá àwa márùn-ún àti ẹni tó dẹ̀dá yé àtọ̀run wà ń bí ọ̀pọ̀lọpọ̀ èrò ló wà ń bí ogun ọ̀run púpọ̀ tá a fojú ara rí tí wọ́n máa ń jà tí wọ́n ń fàdájà tí wọ́n ń fìbọn ṣe all of them are here now let's go quickly to the point although ṣáàtì tèmi èmi ò sáré wá pé hey kiri kan kiri kan mi èmi ò ṣe bẹ́ẹ̀ so nínú chat mi ẹ̀yin lè ṣe twenty a máa ń try láti fún yín brain àwọn àmì fún àwọn èèyàn tó bá fẹ́ tí ò ní brain nínú nǹkan tá a bá sọ yín sí ó máa enlight àwọn èèyàn ó máa tó máa fún àwọn ẹlòmíì ní ó máa jẹ́ kán wake up tí ó ti yé bẹ́yẹn so nǹkan tí mo fẹ́ sọ rèé nínú àwọn márùn yẹn asis òsínlé tí ó ti yé nígbà nígbà tó ti búlì ọ̀dọ̀ ẹ̀ lòdì ló ti kúrò wọ́n sọ ń sìn quickly they have to because do you know the why the ẹ̀mí e ndla have to quickly pronounce and they have to do it that way that okay o oh, àwọn eléyìí o oh, the reason why Mohbad died i mean dead the reason for the dead is big i mean the reason tó fi reason tó fi kú ẹ má jẹ wọ́n ní kọ́ mọ̀mọ́ dárúkọ ikú ikú ikú wọ́n ní nǹkan tó pa á ni wípé ó ní àpá yẹn àpá tó ní lọ́wọ́ àbí mi tó ti fẹ́ jẹ̀ṣẹ̀ fún Um. àti ọ̀rẹ́ ẹ̀ tó jà. Ja wọ́n ló wọ́n ní kìí ẹ̀ ń ṣe ọ̀rẹ́ yẹn gan ni wọ́n ní mọ́tò ló fẹ́ gbá lẹ́sẹ̀ kó ń gbé mọ́tò yẹn jáde ah Dr. Kẹ́mi Olúnlọ́yọ̀ people can lie people can protect people people can wọ́n lè purọ́ kú tó ti ẹyin mi ò ní mi ò gbàdúrà kí ayé àṣìṣì bàjẹ́ bọ̀ tí ó rí akèrègbè ló máa júwèé ibi tó máa fokùn sí lọ́rùn ẹ̀ ó máa kó àwọn celebrity yòókù lọ́gbọ́n kíjẹ̀ tó máa lọ ẹ má bínú ó máa kó àwọn celebrity tó kù lọ́gbọ́n ipe tó bá ti dókè tó bá ń struggle nígbà tó ń struggle tó bá ti wá dókè wá ṣe jẹ́jẹ́ So ti yé bẹ́yẹn wọ́n ló gbá mọ́tò lẹ́sẹ̀ ìgbà tó fẹ́ gbá ọ̀rẹ́ yẹn báyìí ó kàn gbá mọ́tò irọ́ ni it's a big lie they squeak um, a lot of story cooking their cooking story ìjọba dẹ̀ cook fún ọlọ́pàá náà lọ́lọ́pàá máa tender fún yín okay but I want the police to investigate very well àṣìṣe òsínlẹ̀ o ó ti yé yín àṣìṣe èyí tó ń pè ní ọmọ Fáṣọlá tí ń ṣe Naira Marley kò sí nílé ó ti travel tipẹ́ ká má purọ́ ó travel before the scene ká má purọ́ the other guy yẹn travel immediately tí yẹn Sam Larry ó travel immediately tí ó gbọ́ incident yẹn bóyá kó má bàa ná pa ìgbà tó ti ń gbé fídíò jáde ó ti yé yín mẹ́yẹn nàìjíríà tó bá fi Naira Marley sílẹ̀ sí tó bá ní kó máa lọlé nàìjíríà náà wọ́n lè ná pa tó bá rí ń gbòòrò wọ́n lè ná pa ẹlòmíì lè dédé ṣùtì ẹ̀ pa bẹ́ẹ̀ ni kò ṣe rọ́ and again mo tún fẹ́ bèèrè lọ nàìjíríà gọọmẹ̀ kí ló dé tó jẹ́ pé ń sìn tí wọ́n ń sọ̀rọ̀ kéèsì mọ́dàrà ẹ̀ tún wá lọ ń gbé kéèsì fraud jáde you see this Nigeria government sef ìyẹn ni wọ́n fẹ́ máa bá fàṣẹ kó bàlẹ̀ sọ pé wọ́n fìyà jẹ dáadáa àti gbọ́ ẹ ṣe ẹ̀yin èèyàn ṣe rí Nàìjíríà yẹn adúpẹ́ fún kékeré tó bá ń ṣiṣẹ́ bí erin àwọn èèyàn ń jẹ̀jẹ̀ rírí o ìyẹn mi pé bí protest yẹn ṣe pọ̀ tán lè rí pé àwọn èèyàn ń bínú èèyàn sunkún oríṣiríṣi nǹkan ṣẹlẹ̀ o lè ṣe rí pé justice kékeré wọ́n sì ń gbé nǹkan kan wá sójú yín pé ẹni nǹkan tó pa nì so that police NDLA is out of it mi ò èmi náà accuse NDLA rí honestly because the case of NDLA have been a long time case although there is always um, um, poison that they give to people that if you no kill the person immediately tó máa ma ṣiṣẹ́ lára ẹ̀ little by little yes yes they do that àwọn ọmọ South Africa ẹnu wọn ni mo kọ́kọ́ tí gbà àtàwọn ọmọ wèrè kan ọmọ Nàìjíríà kan wèrè kan báyìí tí ó wà ní South Africa ń gbà yẹn you know so I fear people and you too fear people kó ṣe gbogbo oúnjẹ ló máa jẹ kó ṣe gbogbo omi gan ló máa mu kí ṣe gbogbo àwọn saints ló máa gbọ́ ṣe ti yé bẹ́ẹ̀ hmm. wọ́n ṣàní pé wọ́n tún gbé kéèsì fraud rẹ̀ jáde cyber fraud all those things Hmm. Hmm. Hmm. Azeez Fashola Naira Marley wọ́n gbé kéèsì ẹ̀ náà jáde ṣùgbọ́n mọ̀ ẹni tó ní fraud case sì ṣó máa kú ni torí tó bá fi yẹn sílẹ̀ ní definitely wọn ò sọ̀rọ̀ kan sìn ọ̀rọ̀ fraud yẹn náà máa bá fà ṣé ó fẹ́ pa ni ó ti ní kéèsì yẹn already ṣé ó ti yẹ yín mẹ́yìn ó ti ní kéèsì fraud already wọn ò lè pa á nítorí fraud case wọ́n lè ní kó lọ sí prison yẹn mi pé wọ́n ò ní ṣáàjì ẹ̀ yẹn mi pé fraud case ẹ̀ ló máa face wọ́n ò ní ṣáàjì fún murderer ṣé ti mẹ́yìn wọ́n ní ṣáàjì fún murderer wọ́n máa wọ́n máa wọ́n fraud case wà nílẹ̀ wọ́n lè máa ṣáàjì ẹ̀ fún bully and other things tí ó ṣẹlẹ̀ níbẹ̀ and ẹ̀bọ̀ tí kọ́kọ́ tí mo fẹ́ sọ ni pé àwọn ndla yìí wọ́n mọ̀ pé Naira Marley ipò ń ṣe wọ́n ló ń ta drug ó mu drug wọ́n dẹ̀ lọ sílẹ̀ wọ́n lọ kó wọn many times but instead of kán bá wọn wí kán dẹ̀ sọ pé má mú mọ́ ọjọ́ tẹ bá tún rìn kankan bẹ́ẹ̀ yẹn wọ́n máa ṣe bàbá fún wọn ní kó tún jẹ́ àbáṣẹ́dọ̀ fún wọn ṣẹ́ni tó bá ń mu gbó àbí tó sì ń smoke ẹni tó sì ń ṣe èrè ṣọ́ọ̀lẹ̀ ni kó máa tọ́jú wèrè ni but anyway bí nàìjíríà ṣe fẹ́ nìyẹn Naira Marley sì ń mú gbọ́ ẹ̀ títí di ọ̀la bọ́ bó ṣe wà nínú system ń sìn tó ṣe wà nínú àhámọ́ ń sìn wọ́n lè má jẹ́ kó rí gbóhùn ṣùgbọ́n ṣe rí gbogbo wọn yẹn tí nọ́ọ̀sì bá accept pé òun lòún fún lábẹ́rẹ́ tó dẹ̀ pa pé pọ̀ kì í ṣe pé òun pé mistake ni ṣó ti yẹyin mẹ́yẹn so definitely tẹ bá rí nọ́ọ̀sì náà ẹ̀ ní sọ pé nọ́ọ̀sì yẹn o apààyàn ní o ẹ̀kọ́ máa ní pé kò mọ̀ṣẹ́ ni àbí bẹ́ẹ̀ kọ́ it's also a program it can be a program also wọ́n lè lámórí yín tó bá dẹ̀ ti yá o tó bá tẹ̀ fún lẹ́wọ̀n tó bá ní òkè o tó bá ní òkè accept like that pé o ṣe báyìí báyìí o tó bá dẹ̀ ti sọ bẹ́ẹ̀ kò ń ṣe ẹ̀wọ̀n kú náà máa dá fún ẹ pátápátá wọn lè ní kó lọ fún two years or five years five years yẹ kẹ̀dẹ̀dẹ̀ wọ́n máa ní wọ́n fún wọn pààrọ̀ tó bá náà ayá ẹ̀ nímọ̀gbà tó kúrò ńbẹ torí pé kò popular ẹ̀ dẹ̀ mọ́ ń gbòòrò wọ́n release ẹ̀ sí gbòòrò tó bá tí wọ́n jẹ́ pé ẹ̀ mọ́ gan wọ́n tún wá ní kó lọ lóyìnbó bó ṣe ṣe tọ́ba ni wọ́n ti ṣe passport fún wọ́n dẹ̀ ṣe kiri wọ́n transfer lọ sí lóyìnbó wọ́n máa ṣayé ẹ̀ ní lóyìnbó so tí ọmọ ọ̀rẹ́ ẹ̀ náà tán sọ pé òkè ọ̀rẹ́ yẹn o kó náà lọ́wọ́ ńbẹ̀ kó jà ọ̀dọ́ òfò rí òun àtọ̀rẹ́ yẹn ńkọ́ wọ́n jà ó ti yé ọ̀rẹ́ yẹn ọ̀rẹ́ yẹn náà kẹ̀dẹ̀ rèé èyí tó ń sọ pé àpá tó wà lọ́wọ́ ẹ̀ àti tó wà lára ẹ̀ yẹn wípé ó fọwọ́ gbá mọ́tò ni àpá yẹn téèyàn bá fọwọ́ gbá mọ́tò as a boxer ibi báyìí ni ló máa ló máa wà níjọ ibi báyìí ló wà níjọ ṣó ti yẹ yín bẹ́ẹ̀ àpá tó wà lọ́wọ́ ẹ̀ ó tóbi náà bí pé yàn géyàn jẹ́ ogún yàn ẹ̀sùn understand so but àwọn èèyàn ti jáde wọ́n ti sọ pé ṣe ló fọwọ́ gbáyàn torí pé òkú ò lè bá láàyè rojọ́ mọ́ tó ti yẹ bẹ́ẹ̀ nǹkan táwọn ẹlòmíín ṣe nìyẹn but má gbàgbé pé gbogbo àwọn áńgẹ́lì tó máa ń kọ nǹkan sílẹ̀ ni wọ́n mọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ wọ́n tó dẹ̀ mọ nǹkan tó ṣẹlẹ̀ bóyá wọ́n dẹ̀ ní kó sọ tó dẹ̀ ní tó bá ti sọ bẹ́ẹ̀ o tó lè defend ẹ̀ dáadáa wọ́n máa fún ẹ lówó má jẹ ntùn ẹ má jẹ ntùn ẹ ìwọ náà máa fi irú ẹ̀ gbá ṣó ti yé bẹ́ẹ̀ yẹn wàá fi irú ẹ̀ gbá tó bá ti yẹ pé irọ́ ni wọ́n ní kó package fáwọn èèyàn tó yẹ kó ń gba information just to to defend some people who are wrong anyway the Lord is on the throne he will judge everybody accordingly ó ní ẹ̀ ló màmá my greeting go to all my wonderful, great, beautiful people. And for, for me to be in this black one today, it is a great opportunity for me. And now I really need help. Anyone on this black phone oníbàárà lè lè jẹ mo ń bọ̀ jẹ́ nǹkan ìgò gan la fi ń kà á sí i really need help anyone on this black phone if you feel and you wish to help me you can inbox me <laughs> on my messenger on my whatsapp anyway me ò ní blog ẹ but all this nonsense i don't want that oh. you see i don't want that ẹ shilo sí lọ ẹ̀yin ọmọ olè ẹ kó group don't do that nonsense here i don't like people just begging begging up and down first time ti marry a ẹ báyìí platform me. ó wá ṣe bẹ́ẹ̀ bá máa don't distract me jọ kó kó sí dànù sí gbó. so ọmọ ti be? èyí tó jẹ́ ọ̀rẹ́ yẹn òun náà tó bá ní kó accept bó ṣe ti jáde yẹn àti gbogbo nǹkan tó ń fún wọ́n fún ní wọ́n fún ní audience for the interview wọ́n fún ní audience wọ́n dẹ̀ wọ́n support ẹ̀ ó ti show pé he has a support because the lawyer followed him to the place and tọ́mádẹ̀ sọ pé nísìnyí wọ́n ti ń clear gbogbo nǹkan tí olúlọ́yọ̀ ń sọ ó ní pé he is not the one that hit him that injured him in that hand that leads to that actually lead to the medication to wá gbòdì lára ẹ̀ nǹkan tó ń try láti sọ nìyẹn but it's a lie big one okay but all this analysing i mean people analysing the shows telling story they only defending because they just want the boy not to have a justice if they are telling you justice for Mohbad justice for Mohbad with what they are saying you can see it and see clearly that they don't want justice for anybody okay they want to protect their clients and people who promise them where they can get money and they will tell them they can do this they face it they are going to get money okay but me look at me i'm not getting anything from me that apart from pé káwọn èèyàn tó máa fẹ́ target mi èyí tí mo sọ ń sin gbogbo àwọn tó máa sọ pé ẹ̀ ṣé wọ ni wọ́n wá sọ pé kìnnìkan kò sí mo ti sọ fún yín gbogbo fóònù mi <laughs> FBI gbogbo Canada wọ́n mọ gbogbo fóònù mi ọlọ́pàá kì í ṣe rọ́ you can't do yamayama with me i tell you so búburú ni ọ̀tá mi mi ṣe ó máa di rere fún mi ó ti rere fún mi okay because tó bá try láti máa tẹ̀lé àbí o sọ fẹ́ ṣe nonsense nǹkan o lè sá sámú ni o lè sá mọ́lọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ hack account mi náà at although they want me to be quiet for some things àwọn nǹkan tí wọ́n dẹ̀ fẹ́ kí n sọ bóyá ti nípa government I don't want to put my mouth also because ètò mo ti sọ lánàá gan pàápàá mo mọ àwọn nǹkan tó tó ṣe kí n ní because Nigeria system wa they don't want the truth okay so ẹni bá dẹ̀ lè purọ́ jù èmi tẹ̀ ń wá odò tí mo fẹ́ máa tí mo fẹ́ máa gbẹ́jọ́ lẹ̀ báyìí ń sìn ifá odù tí mo máa gbẹ́jọ́ lẹ̀ tó máa máa powó fún mi torí odù yìí náà nìkan ifá odù tó ti ṣe yí mẹ́rin tó máa máa tún máa èmi náà máa gbé ṣánlẹ̀ tó máa máa dowó fún mi torí ò bá purọ́ báyìí kó rẹ̀ táì láti ba tàwọn èèyàn jẹ́ kó orí tútù kó pè ń funfun owó ò ní yọ tó ti yé torí ẹ̀ lára nǹkan tó máa fi fẹ́ fojú àwọn èèyàn gbolẹ̀ nìyẹn tó bá kàwé kàwé wọn ò ní jẹ́ kó wọ́n rí nǹkan so that wọ́n lè ṣe kí ni wọ́n lè compromise ọlọ́run á gbà mí lọ́wọ́ ogun amúnisìn àti àfinisẹ́rú wọ́n á gbà mí tọmọtọmọ ni so thank you jare ìwọ o tún ti padà wá you come back you came back i mean you are back again okay you are now qualified for blocking in the name of the father the son and the holy spirit you call yourself wisdom oh, ní wisdom kankan okay let me let me just say i um, i don't want to sit down although i'm be doing a lot of uh, work today you don you can pass now. bẹ́ẹ̀ wo má kí ni yẹn ó lómi náà gbé kúrò má jẹ́ lọ fomi sáṣọ ẹ̀ fi sínú yẹn. so tó bá ti yá tíyẹn náà bá àdẹ̀ bá tó bá background tó bá dẹ̀ support pé láti accept nísìnyí pé gbogbo nǹkan tí wọ́n ṣe wọ́n ti clear wọn they clear all of them but that's not going to be the case okay because reason why is that should I tell you the truth reason why It's not the even beating the fight they fight that caused the death. The death was being organized. Okay? So, and that's why they are planning it that way. That, okay, I said that you fought, but you are not the one that injured him. Okay? So that you are not the one that injured him. And that is not... The, normally, ẹ̀gbọ́n kan ẹ̀gbọ́n àtàbúrò kan nígbà tí mo ní problem gbà yẹn ẹ̀gbọ́n àti àbúrò yẹn ó ṣe kí ni wọ́n bọ̀ wọ́n bára wọn jà kò wá pẹ́ o ó tó two days later ibi tí àbúrò yẹn ṣó ti yé yín bẹ́ẹ̀ tó fi gbálẹ̀ àbí tó fi ṣèṣe ó ṣà after some time ó lóun nẹ́ẹ̀dì but kò pẹ́ ìjà tó jà nìyẹn tó ń jọ jà ó wá kú kò ju bíi ó tó a week gan ìyẹn wá kú ẹ̀gbọ́n àti àbúrò obìnrin méjì so bó ṣe wá kú ẹ̀gbọ́n yẹn ni wọ́n mú fún suspect kí lórúkọ ẹ̀gbọ́n yẹn gbà yẹn ṣe pọ́sẹ̀ lédè dúdú so wọ́n mú ẹ̀gbọ́n yẹn ni wọ́n mú fún suspect ṣó ti because nǹkan tó ṣe gangan tó fi wá kú ni pé n tó complain ẹ ibi tó fi gbálẹ̀ yẹn tó complain tó treat ibẹ̀ ló fi kú ó ní wọ́n mú fún murder murder case ló gbé wá sí àsobìnrin ló gbé lọ sí prison yard murder case but in the case of this person everybody are trying to cover that kì í ṣe ìjà tó ń jà yẹn kọ́ ló lead sí èṣe tó ṣe yẹn o bó ṣe gbá ẹ̀ṣẹ́ báyìí mọ́ mọ́tò ni ẹ̀ṣẹ́ ọwọ́ yẹn bó ọwọ́ tó bó yẹn ń kọ òun ló wá ń dùn o wọn ò dẹ̀ wá gbé lọ sọ́spítù òun ló wá jẹ́ kí wọ́n á fún lábẹ́rẹ́ ńlẹ̀ òun ló fi kú. akàn báwo ni wọ́n ṣe pọ̀ bẹ́ẹ̀ yẹn àwọn èrò pọ̀ nínú ilé Mohbad bẹ́ẹ̀ yẹn ó máa máa fi serious pain ó ti wá kú kán tó pe doctor kán tó wá pe nurse àbí kán tó pe nurse you understand because they want to protect some hospital they want to protect some places they want to protect a lot of irọ́ sharing the first day ó ti yẹ yín nínú ìgbà tí èèyàn bá ń bínú tó bá sọ̀rọ̀ ẹ máa gbóòótọ́ gan o tílẹ̀ bá tún dùn ẹ máa gbóòótọ́ gan so but nígbà yẹn òun lè má take decision ó ti yẹ yín bẹ́yẹn nígbà táwọn èèyàn sad ó ti yẹ yín ẹ máa ti gbọ́rọ̀ burúkú lẹ́nu bàbá ẹ máa ti gbọ́rọ̀ burúkú lẹ́nu gbogbo wọn ṣó ti yẹ yín bẹ́yẹn àṣírí dẹ̀ ti tún nìyẹn bàbá náà jáde ó ní mi ò sọ pé bàbá ló pa o ṣùgbọ́n àwọn ọlọ́pàá yẹn wọ́n gbọ́dọ̀ èmi wọ́n fẹ́ káwọn èèyàn gbẹ́nu kúrò o kí n má tàn yín jẹ wọ́n fẹ́ kí àwọn èèyàn gbẹ́nu kúrò tó wọ́n sọ pé you can see now that is the source of the dead because wọ́n ti gbé àwọn ndla lọ́tọ̀ wọ́n ti gbé wọn kúrò bẹ́ẹ̀ pé ndla o wọn ò sí nínú sin yẹn rárá wọn ò sí nínú sin tó pa òótọ́ ni to God who made me ndla kọ́ ló pa ndla kọ́ ló pa because kì í ṣe sin yẹn but àwọn ṣe rí pé rísì tí àwọn ọ̀pọ̀lọpọ̀ fi jáde tó fi sọ pé eh, ó lè jẹ́ ndla o ó lè jẹ́ kíníkan o táwọn àwọn àwọn celebrity méjì tó wà behind the pé wọ́n ṣe ceremony àwọn ló wà behind the rumor pé celebrate pé àwọn NGL ló ń pa ló pa Mohbad àwọn yẹn ló sọ àwọn tó tó dípẹ́ àti Ìyábọ̀ Òjó àǹkò àwọn ló sọ yẹn but kì í ṣe NGL ló pa to God kì í ṣe NGL ló pa but because the judges they know now ọlọ́pàá mọ àwọn náà mọ àwọn tó pa àwọn tó pa yẹn tí gbogbo àwọn surroundings yẹn they are just instruments to kill the boy gbogbo àwọn márùn yẹn they are just an instrument irú Naira Marley tó jẹ́ ọ̀dẹ̀ àti Sam Larry yẹn tó ti bìlí pé àwọn àwọn ọmọ àwọn kan wọn ọ̀dẹ̀ mọ́pọ́ máa tẹ́ni bó tiẹ̀ jáde lónìí mo mọ̀ pé Sam Larry ò lè go score free wọn náà máa fún bail after some time ó dẹ̀ máa ṣe kíní ká máa free tó bá dẹ̀ yà á sá lọ wọn á gbàgbé case àbí but even gan kó má jọ ló pa yẹn case Sam Larry Bully and Akko àti Naira Marley all of them are still going to face wọ́n ti face ẹ̀ sí thirty days náà nínú ilé yẹn kò easy wọ́n lọ máa wò wọ́n á ṣe bí ọba wọ́n dẹ̀ ti name wọn pẹ̀lú orúkọ yẹn already pé they are the suspect they because they beat the boy they are part of serious problem tọmọ yẹn ní kó tó di pé wọ́n wá wò pé ah eré ní ọ ó ti ní problem adẹ̀ nídìí ọmọ ológo láti sacrifice ń sìn ókè o ẹgbọ́n ọmọ ológo eléyìí ni eléyìí ni ó ti ń fọ́n ti ń fún lápá ìyẹn ní gbogbo ìran tí ọlọ́run fi wọ̀ mí tí mo láwọn márùn-ún yẹn eléyìí ṣe eléyìí ṣe eléyìí ṣe eléyìí ṣe eléyìí ṣe eléyìí bọ́ọ̀tì gbogbo àwọn tó tó wà yẹn àwọn tó ṣì wà nínú ilé yẹn in one way or the other they are going to give them freedom it may not be now they are going to give them freedom nígbà tẹ́ bá ti gbàgbé because tó bá tún Naira Marley gan tó bá ní kán fún bẹ́ẹ̀lì ńsìn kó máa lọ láti ilé sí court wọ́n lè lọ pa lọ́nà if Sam Larry òun kò save because iná àwọn èèyàn bí àwọn èèyàn kànràn gan lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn people are very angry they are upset ọ̀rẹ́ yẹn náà ó kọrin kan ṣèbórin yẹn ó kọ ní pé hmm inú kìíní kan alọ́ba pé ẹni tó ṣe léyìí ó máa lọ bá wọ́n ti sọ they know themselves let me tell you they know themselves and ẹni yẹn náà wọ́n ti béèrè ṣó ti yé bẹ́ẹ̀ yẹn wọ́n fẹ́ offer wọ́n fẹ́ sacrifice anyway òótọ́ ọ̀rọ̀ máa ń korò a word is enough for the wise àwọn èèyàn ti jáde gbogbo analysis tí olúlọ́yọ̀ ṣe ó ti yé yín bẹ́ẹ̀ doctor olúlọ́yọ̀ because ó lè ní wọn kò ní mú mi nsìn àmì ní doctor nsìn doctor yẹn èyí tó ṣe dáa èyí tó wà nínú ẹ̀ dáa gan èyí tí ò dáa pọ̀ gan nínú àwọn analysis mi ìwo púpọ̀ ṣẹlẹ̀ mọ́ pé mi sì náà àwọn auxiliary nurse àwọn ò kì í fún wọn lábẹ́rẹ́ o a kì í fáwọn èèyàn lábẹ́rẹ́ and I will no go school but we can read and write and also we we cannot do things a kì í commit crime hmm. a kì í commit crime a kì í rí dúdú lẹ́ka pé funfun a ní rí àwọn èèyàn tí wọ́n fẹ́ báyé wọn jẹ́ ká sọ pé òkè ká báyé wọn jẹ́ tó pọ́n fẹ́ fún wa lówó ṣó ti yé bẹ́yẹn. Mm-hmm so àwọn èèyàn tó ń bú mi lẹ́njọ́ mẹ́ta àwọn ọ̀jọ̀ ẹ̀ tí ń pọ̀ kí ló dé tẹ́ ẹ tún tẹ ẹ fẹ́ rìdíìsì ẹ tún bú mi mọ́ ni ẹ máa kú mi lọ́nà the star lady the star girl the boss lady bẹ́ẹ̀ ni ugo boss original ugo boss ṣé ti yé so ẹ máa kàn rí tó bá ti yá ni ẹ mọ̀ pé gbogbo wọn yẹn ń sìn ẹ wo fèsì wọn ò wà familiar so much like that like that tán bá kò lẹ́wọ̀n ẹ̀ lè mọ̀ ṣó ti yé yín torí ẹ̀ wọ́n ti yọ Naira Marley out of it pátápátá Naira Marley nà mí ò tiẹ̀ rí nínú òun ni ó nà káàkiri so bó ṣe kúrò nílé tó bá ní wọ́n fẹ́ pa ó lè ní kó ṣe bí ó ṣe ń bẹ̀ yẹn ọ̀rẹ́ ẹ̀yẹn náà tó lè sọ pé ó kàn lọ a few days later ló lọ síbẹ̀ yẹn rírọ̀ ó lọ bẹ̀ lẹ́yìn tí wọ́n jà tó ó pe ìyàwó ẹ̀ kó n fẹ́ wá yẹn ní kó má ì tí ì wá bí o ṣó ti yé yín ó ní kó má ì tí ì wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ò kúkú sọ ó ló fẹ́ tú òun sábẹ́ bọ́ọ̀sì kan ìyẹn náà fẹ́ tú òun sábẹ́ tírélà ṣó ti yé but despite that now ìyàwó Mohbad náà kò tí ì sọ̀rọ̀ sí public up till now because ó bá sọ̀rọ̀ gbogbo ilẹ̀ máa kún àwọn èèyàn máa analyse àṣírí máa tú so wọ́n dẹ̀ cover ẹ̀ náà ni pé just don't talk because àwọn ẹni original killer gan they are being protected so àwọn eléyìí tó bá jẹ́ òun náà ló nà tó bá ti ń lọ síbẹ̀ tó máa lọ attack ọ̀rẹ́ all the time wọ́n rẹ̀ wọ́n rẹ̀ wá ni so mo ní àwọn ọ̀rẹ́ tó yẹ pé wọ́n máa ń fẹ́ wá attack mi yes wàá ṣe dáadáa fún adẹ̀fẹ́ máa attack mi because wọ́n mọ̀ pé ẹni tí ò bá súnmọ́ ẹ wọn ò ní ràn wọ́n sí ẹ̀ náà àwọn family mi náà they do the same thing àwọn èèyàn ló wà behind ni wọ́n máa máa bẹ̀ wọ́n kó kó máa attack ẹ̀ so kọ́ rẹ̀ máa lọ attack ẹ̀ kó máa bá jà kó ti máa bá jà kó lóun ló pè òun níjọ́ yẹn kiri kan kìnì kan so gbogbo nǹkan tí anyway ṣá a lè káwọn ọlọ́pàá níṣẹ́ wọn ṣùgbọ́n at the same time a kò tún sọ fún wọn láti help investigation wọn dáadáa nínú gbogbo fóònù wọn àti gbogbo evidence gbogbo ìtọ́sọ pé òun ló gba lẹ́sẹ̀ yẹn wọ́n á jẹ́ ká rí mọ́tò tó gbá lẹ́sẹ̀ ṣé ó ti yé yín tẹ́ bá lọ tẹ̀sẹ̀ lọ fọ́ mọ́tò kan tẹ̀sẹ̀ wá gbé wá náà ń sìn ẹ mọ̀ pé wọ́n máa mọ̀ náà ni so ṣé ó ti yé yín bẹ́yẹn ẹni tó lòun san two million náà kàn jẹ́ ká rí àkáǹtì tó sanwó sí ṣé ti yé mhm. ẹni tó lòun ló pè wù tó lòun ló pè wù yẹn náà kàn jẹ́ kí a rí torí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n declare wanted tí wọ́n wá ṣe pé tí wọ́n ṣe fi sí wanted list ó ti yé so ẹni tó dẹ̀ wá ṣe mọ̀ pé ẹ má gbàgbé pé lá ọ̀rẹ́ ẹ̀yẹn náà ó sọ wípé òun rányàn lọ sígbà tí ìyàwó ẹ̀ ní kò má wà torí àwọn èèyàn máa béèrè lọ́wọ́ ẹ̀ pé why are you not going there to carry your bag to take your collect your bag yourself ó ní òun dẹ̀ rányàn kán lọ gbé bag. òun wá pé wọ́n gbé uber lọ síbẹ̀ pé ẹnìyẹn ló lọ bá òun gbé báàgì òun wá nígbà tó lọ gbé báàgì wá ẹni tó gbé báàgì fún ṣóun kọ́ ni wọ́n pè tán náà gbé lọ sí ọgbà ẹ̀wọ̀n tó jẹ́ lára àwọn sọ́sẹ̀ tán ló pe nọ́ọ̀sì pé kó wá fún lábẹ́rẹ́ yẹn ṣé kì í ṣe àwọn ṣé kì í ṣe ìbàtàn dé náà máa sọ pé òkè o bó ṣe lọ́wọ́ ń dùn òun yẹn o ẹ sọ fún pé bá a pe nọ́ọ̀sì kó sọ pé òkè ẹ ti ṣe léṣe ẹ sọ pé kó má lọ sọ hospital ẹ sọ pé a máa pe nọ́ọ̀sì fún un lé wọn máa fún lábẹ́rẹ́ kó dẹ̀ kó abẹ́rẹ́ ìjẹ́sọ̀ ikú tí wọ́n máa pé tó máa pa tí ò ní lè dìde mọ́ tó máa knock ẹ̀ down tó dẹ̀ máa fi lọ gbé sí láàyè ó ti yẹ yín bẹ́ẹ̀ ṣé kò lè sọ bẹ́ẹ̀ ṣó ti yé yín àwọn nǹkan tí mo rí lélẹ̀ tí mò ń sọ yìí o because bó ṣe wáyẹn náà tí àwọn eh, journalists wọ́n ti ń present ẹ̀ tó tún di celebrate me lẹ́yìn tó ti commit crime tó ti put ẹ̀ tó ti jẹ́ suspect tó tún interview ẹ̀yẹ ṣe ti understand bẹ́yẹn àwọn nǹkan tẹ̀mí ń rò nìyẹn ẹ ti get mi bẹ́yẹn àwọn gbogbo nǹkan tí mo rí so tó bá dẹ̀ yá tẹ́ bá focus lórí ẹ̀ they still going to throw the, the case ní o because since gbogbo wọn ti ń sọ pé you can see now you can see the dead where the dead uh, eh, of mobile came from it's not kìnìkan kìnìkan all those people tí mo sọ yẹn everybody ló the ìdígísí tiẹ̀ Naira Marley lè máa jà fún owó tí ó wà lọ́wọ́ tiẹ̀ bó ṣe sign zero record label tó wẹ̀ to produce tó ní owó lọ́wọ́ ẹ̀ tí ò dẹ̀ fún ó lè máa jà fún kó máa ní kàn nà káàkiri ṣó ti yé èyí ti bí Sam Larry náà kẹ̀dẹ̀rẹ́ mi ò mọ rí ṣẹlẹ̀ mọ́ pé mo fẹ́ sọ kankan fún yín ẹ̀yin ọmọ tí wọ́n máa ń lò mí sìn láti ṣiṣẹ́ àti láti jẹ́ pé wọ́n máa use yín ẹ̀yin tẹ́ máa believe pé I can talk to anybody ó ti yé bẹ́ẹ̀ yẹn èmi náà mo ń sọ ẹnu mi ń sìn téèyàn ò bá kúkú ṣẹ̀mí personally kí ni kó ṣèkà fún mi mi ò ní mẹ́nu bà ọ̀rọ̀ ẹ̀ ṣó ti yé yín gbogbo story tèmi tí mi bá pàdé àwọn wàsíù àti àwọn màláìkà kan ṣèkà fún mi kọ́ dẹ̀ máa sọ pé aṣáájú ló ní kó ṣe kankan kò ní sí nǹkan tó máa mú aṣáájú dé ẹnu mi àtàwọn ẹmí sí à ń kó bẹ́yẹn kò ní sí nǹkan tó máa mú aṣáájú dé ẹnu tèmi so you don't compare my your myself with yourself okay we are different okay and ọ̀rọ̀ yẹn gẹ̀dẹ̀dẹ̀ ó ti wá di iṣu atayanyan nǹkan tí mo tún ṣe lẹ́lẹ́kejì tí mi ò dẹ̀ tún láì tí mo ní ṣe pé mo hate ẹ̀ gan òun náà ni pé nígbà tó máa di ọ̀rọ̀ PDP torí pé mi ò ta sí PDP tẹ́lẹ̀ tẹ́lẹ̀ òun náà ni ọ̀rọ̀ kéèsì eh, gọ́vnọ̀ I mean one senator tó wá láti Ondo state báyìí. Hmm. Eh, okay now ṣé kí n sọ nǹkan fún yín ṣe rí sínétọ̀ tí mo blog ń gbà yẹn tí mo gbé voice note ẹ̀ jáde tó jẹ́ pdp yẹn ọmọ ìrèlè ọmọ ìlàjẹ ẹsẹ̀ odò yẹn ibẹ̀ ló bàbá yẹn ti wá àmì ìnímà yẹn ti wá ṣó ti yé yín ọmọ tó wá lé mi níjọ́ yẹn tó gbé kẹ́míkà wá sínú ilé tó ní kó wá da ògùn sóúnjẹ fún mi ọmọ ibẹ̀ náà ni ọmọ ẹsẹ̀ odò yẹn ni ó ti yé yín ọmọ ẹsẹ̀ odò yẹn ni ọmọ ẹsẹ̀ odò ọmọ tí the boy that came to my house tí mo pariwo tí fídíò ẹ̀ go viral yẹn ìlú kan abúlé kan òun ló sọ fún mi jẹ́ ẹ̀gan pé ìrèlè gan ní gbogbo ọ̀nà ìrèlè yẹn pọ́mọ ìrèlè ni pé kò dé ìrèlè rí pé sọmọ ìrèlè ló kó ṣàdó close mọ́ ìrèlè pé ìlú village wọn pẹ̀lú ìrèlè ó ní kò dé ìrèlè rí ọ́ oh, ó ṣe ẹ̀yẹ mi ó ti yé mi ṣó ti yé yín ọmọ abúlé yẹn ni tó gbogbo etú tó wá pa ń bí ń gbà yẹn ẹ̀ ń gbọ́ ẹ̀ tún gbọ́ ẹ̀ tún gbọ́ tuntun nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn ìgbà tó dẹ̀ máa dé bí orúkọ ẹlòmíì ló ń dá because tí wọ́n bá ti fẹ́ ṣèkà wọ́n máa dárúkọ ẹnìkan wọ́n máa divert ẹ kúrò lọ́dọ̀ ẹni tí ó ṣèkà yẹn gangan ẹ lè rémi pa for your information àbí tẹ́ bá máa ní spinal cord tí gbogbo ẹ̀yin máa kán táyé yín máa bàjẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá lò máa pa mí ìdè yín pé kẹ́ wá sọ́dọ̀ mi pé kẹ́ wá kẹ́ wá sọ̀rọ̀ nígbà yẹn gẹ̀dẹ̀rẹ́ ń tán ṣe ó bá fò mí torí pé wọ́n lọ sí ṣọ́ọ̀ṣì wọ́n lọ gbé ọmọ gbé ń bẹ̀ wọ́n dẹ̀ náà wá àwọn ará ṣọ́ọ̀ṣì yẹn náà lè ní wọ́n bí ọ̀dí ọ̀tá mi o ṣùgbọ́n àbùkù ni gbogbo wọn sì máa kàn gbogbo ẹnikẹ́ni tó bá ti mú mi lọ́tà jàjà tí èmi bá ṣe oore fún tó bá mú mi lọ́tà àbí tó bá ń wá ikú mi ojú mi ló máa kú kì í ṣe ẹnu ojú mi ló máa ti kú ẹni bá wá ikú mi. Hmm, okay kì í ṣe rá o ọmọ yẹn ń sìn á ti tú èlò ọ̀tọ̀ fàṣírí ń bíbáyìí á ti tú àwọn ọlọ́pàá Nàìjíríà àwọn ọlọ́pàá Canada wọ́n ti máa gbọ́ in fact wọ́n ti jẹ́ ẹ tiẹ̀ fún ọbẹ̀ mi wọ́n I cook soup. tí mo ṣe láàárọ̀ kùtùkùtù rẹ̀ eh, a lot of ẹja gbígbẹ my eh, see goat leg a lot of goat meat a lot of beef not beef a lot of beef sha salad, eat some food. But take your pepper soup before. You don't want? Take it. This water, don't take water from the fridge. Don't, don't, don't argue with me. Don't argue, don't argue. It's not good for you. a lot of bacteria now no wọn ló fly kiri guru. so be careful and water cold water causes a lot of a lot of heat also it doesn't cause it but When you have some in your system, then it gives them power. You understand? So cold, when you have cold, you take hot tea to suppress all the the power of any bacteria to bá lè pa ẹ ṣó mọ̀ ó mọ̀ pé a lot of bacteria ló wà nínú ẹ̀gàn pàápàá can you give me this phone. you like if you, you want to you are asking maybe you should say this to yourself take it now. okay ìwọ máa ń pò ọbẹ̀ pọ̀ ni ó máa ń pò ọbẹ̀ pọ̀ kó tó bù ú that's what we do normally i know bùṣá eru ẹran tó bá wù ẹ́ bú àṣẹṣe ni so tó bá ìpòpọ̀ kò ṣe nǹkan kan tó bá ti di ọjọ́ tó bá ti pẹ́ díẹ̀ tó bá pòpọ̀ ó lè máa. We have fish there. I know you don't like fish. So, although see, I I will. will tí awo what I awo onígbọ̀wọ́ awo atẹ́ awo aya I will. a lot of people to want it. ọ̀rọ̀ yẹn so they cover it up ó ti yé they cover it up What dẹ̀ sọ pé you go explain tire I want wọ́n explain àmà explain we wish mo wo video kan lónìí mi nǹkan fẹ́ gbé sórí platform mi mọ́ ni i wish uh, the boy could come back alive and just surprise everybody and kó wá sọ pé kó wá ṣàlàyé nǹkan tójú ẹ̀ rí gangan ah ó ní ó ní ó ní wọ́n ṣe ní pé kọ́ńkọ́kọ́ lọ wọ́n ṣe aláwọ̀ kan gbé sí mọ́ṣúárì gbogbo nǹkan tó ń sọ yẹn ń sìn wọn ò béèrè lọ́wọ́ ọlọ́pàá pé òkè why tí wọ́n fi kọ̀ ọ́ pé wọn ò jẹ́ kí wọ́n gbé sí mọ́ṣúárì why ti story yẹn ó dẹ̀ lè jẹ́ bàbá náà pé story yẹn o pé bàbá gọ́gọ́ kùkù ẹ̀ ni torí tí wọn bá kùkù ẹ̀ gbogbo story yẹn ló yẹ kán investigate pé wọ́n sọ pé wọn ò gbà ní mọ́ṣúárì why nígbà tó kú wọn kọ́ police station wọn ò kọ́ nàìjíríà police kọ́ wọn ò bá ṣe nǹkan kan ṣó tún kú tó wọn tún kọ́ ṣó ti yẹ yín mẹ́yẹn wọn ò tún wá fún wọn ní police wọn ò jẹ́ kí ṣó ti yé wọ́n dẹ̀ ti dárúkọ doctor wọ́n ti dárúkọ hospital kan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n they are just trying to cover things so ti yẹn mẹ́rin they want to cover original killer and then put some people wọ́n dẹ̀ wọ́n dẹ̀ ní after some time ṣá ẹ mọ̀ pé àtọ̀ àwa náà tún sọ fún wọn pé mo sọ story kan bí wọ́n ṣe ní criminal kan tó náà mo lọ sí ilé ẹjọ́ tí Ogun State ń gbà yẹn lòun wá bọ̀bọ́ yẹn wọ́n declare wọ́n tẹ̀ wọ́n dẹ̀ ṣe rí ẹni tó lọ mú wá síbẹ̀ ó ní kán fi ó tì mọ́lé for some time kán bá lè sọ pé ókè o later ṣe àwọn náà ló lọ gbà padà ṣótiyé ó dẹ̀ gbà padà ó wá gbé sí post wọ́n wá gbé sí post òun ló rù lògùn state ń sìn ẹni tó pààyàn tó ní oríṣiríṣi òun ló rù lògùn state so it can be thirties of kìnnì kankan tún gbé sórí EFCC ehm, e kó tún gbé sórí ẹ̀ ti wà ń ta kí ni gbogbo yẹn yẹn mi pé they are trying to protect wọ́n ti mú àwọn tó ṣe é so àwọn tó ṣe yẹn they believe that they are bigger than punishment tí wọ́n bá gbé ẹni tó jẹ wọn ò ní lè declare wọn ní tó ṣẹlẹ̀ lásán yẹn ọlọ́run gbọ́ ọlọ́run gbọ́ àwọn tó ń fèèyàn ṣètùtù ní orílẹ̀-èdè nàìjíríà ọlọ́run máa bá yí ọmọ yín jẹ́ àwọn ọmọ yín máa ṣán kú ní lágbára ọlọ́run so i'm very sure mi ì ṣe rí so mi lè nípìn aburú ẹnikẹ́ni tó bá ń ṣe nǹkan bẹ́yẹn tó ń fi èèyàn ṣe ètùtù láṣẹ Èdùmàrè. <laughs> àwọn ọmọ yín ò ní dàgbà o wọ́n bá dàgbà ikú burúkú ikú ìyá iná náà wọ́n máa kú ṣáà ni ṣùtìyẹ ikú ìyá iná ni ìyá kú ìyẹn bó ṣe jẹ́ o. five suspects wọ́n láwọn ló pa á. wọ́n bò ní wọ́n bò ẹni tó pa wọ́n bò ẹni tó pa Nàìjíríà. Mm-hmm. sàámú yín ò lè sá mọ́ ọlọ́run lọ́wọ́ sàámú yín kò lè sá ọlọ́run lọ́wọ́. ọmọ yẹn wọ́n ti lò láti step into toes ó kọrin tamurege jìgá ó kọrin ẹgbẹ́ àwọn tó máa ń bá sùn àwọn boyfriend wọn á sọ fún yín gbẹ́ni tìjẹ́ bá tún wo fídíò yìí ẹ lọ wò ó dáadáa I don't want to talk much ọmọ yẹn náà ó ga láàrin àwọn ẹgbẹ́ ẹ̀ Naira Marley yẹn òun ló ga ju gbogbo wọn lọ ó ga ju Naira Marley lọ òun ni wọ́n mú kúrò it was planned it was cool bó ṣe wà láàrin wọn yẹn tó tall than them ó taller than them bẹ́ẹ̀ náà ló ṣe pa bẹ́ẹ̀ náà ló ṣe ní ògo jù wọ́n lọ ṣé ti yé hmm. wọ́n ti kọ́ bá àtàwọn ọlọ́pàá wọ́n ti kọ́ bá sínú ọlọ́pàá ṣé ti yé yín bẹ́ẹ̀ wọ́n ti kọ́ bá sínú ọlọ́pàá wípé ẹ̀ eh, nọ́ọ̀sì yẹn ń kọ́ ló fún lábẹ́rẹ́ ṣé abẹ́rẹ́ tán fún yẹn tán pè tán fún yẹn ṣé òun wọn fún kọ́jẹ́ ká rí ìyàwó ẹ̀yẹn náà wọ́n jẹ́ kó attend sí wọn jẹ́ kó àṣẹ kó kó address public wọn ò lè rí nígbà tí ìyàwó ò ti sọ̀rọ̀ tí ò ti ṣàlàyé ìyàwó ìyàwó Timothy gbà yẹn ó ṣàlàyé bọ́kọ ẹ̀ ṣe jáde ńlé ó ṣàlàyé ìgbà tó pè ó ṣàlàyé gbogbo àkáǹtì tó ń sanwó sí tẹ́ni yẹn fẹ́ deny wọ́n ṣe rí wọ́n ti sọ pé kí wọ́n deny kí wọ́n deny kí wọ́n deny báyìí wọ́n dẹ̀ kí ló dé anyway alágbára ló pọ̀ ọmọ yẹn ṣá torí gbà tí mo rí mo tí mo rí gbogbo àwọn ìdígi márùn yẹn àwọn eégún eégún àgbàlagbà wọn ló pa ó ti sẹ́pin tó tó wọ́n ti lò fún iṣẹ́ oríṣiríṣi ìwọ́n tán bá ti ń lò fún iṣẹ́ oríṣiríṣi tán kàn ń pè ẹ́ torí àwọn tó wà nàìjíríà yẹn àti politician àti politician àti gbogbo àwọn tó wà ń gbòòrò yẹn They are many of <laughs> many of your citizens are killers o many of your citizens even àwọn olówó pàápàá ń pààyàn ní nàìjíríà yẹn they will imagine ẹ̀yàn wọn come out sọ̀rọ̀ sí ìwọ̀n abu a máa wá kéèyàn máa kú káàkiri ọmọ ìrèlè lọ́mọ yẹn ẹni bá fẹ́ kí n kú ló máa kú kú ìyàtọ̀ ọmọtọmọ gbogbo ọmọ yín ló máa ṣòfò lójú yín ẹni bá fẹ́ kẹ́mi bọ́lá kú tó bá fẹ́ kọ́ mọ̀ mí po ló máa kú. gbogbo nǹkan tí fàṣọláńsì wọ́n wá ní ẹ̀. Eh, àṣìṣì yẹn wọ́n á gbé ọ̀rọ̀ fraud wọ́n wá gbé kírísì ni wọ́n wá gbé ọ̀rọ̀ fraud wọ́n gbé ọlọ́pàá kúrò ńbẹ̀ wọ́n gbé kéèsì ọlọ́pàá kúrò ńbẹ̀ pé báwo lọ́lọ́pàá ṣe máa débẹ̀ ó máa dọ́dọ̀ ọlọ́pàá tọ́lọ́pàá òfun ní òfun ní protection nígbà yẹn ó wá kú tó ń sìn wọ́n wá ń sọ pé olórí burúkú ẹ̀mí àwọn kankan ìyá bàbá ẹ̀ náà jáde ó ṣẹ̀ wá ń sọ sórí pé ẹ̀kan dáríjì òun ìgbà tí ńgbà tó máa débẹ̀ wọ́n ti gbé yọ̀ sí láyà ìyẹn kò ti kú tán kán lè sọ pé kò kú tán kán má bèlè pé kò kú tán yẹn ìbáwọn èèyàn sọ pé ọrùn tó bá jẹun tó bá ti kú tán tó ti steve yẹn kò lè ṣẹ́ mọ́ ṣèbí wọ́n sọ bẹ́ẹ̀ àwọn tó ń ṣiṣẹ́ ní iṣẹ́ àwọn dateka àwọn nàìjíríà dẹ̀ tún sọ pé wọ́n ní wọ́n fẹ́ rí i pé bóyá òkú ẹ̀ gangan o àti àwọn àpá tó wà lára ẹ̀ páwọn fẹ́ rí i tó bá fẹ́ ṣe wékìpì fún gbà tó bá ti fẹ́ sí kó bá fẹ́ ṣe wékìpì fún kó ń ṣi kó ń jẹ́ kó ń rójú ẹ̀ o wọ́n nítorí àwọn èèyàn mọ̀ bóyá òmù báyìí ti kú àbí kò kú mo tún wo fídíò kan lónìí tó ń sọ torí tí ò bá kú gan inú wa máa dùn ni wọ́n ní bóyá ó dẹ̀ bóyá ó lọ plan bóyá kó ba fi lọ́rùn lẹ̀ wọ́n ní ó bóyá ó kinní kan kinní kan ẹ jẹ́ ká rí o wọ́n ní àwọn nàìjíríà ló sọ bẹ́ẹ̀ o oríṣiríṣi nǹkan náà fẹ́ kí n máa treat mi ò kó sí ìta treat ń jọ́sí gbogbo ẹ̀ ni wọ́n bú wa lé lórí à ń sọ̀rọ̀ wọn wọ́n jẹ́ ọmọ gbé nìkan kó tó di pé mo fi ẹnu mi sí ọ̀rọ̀ wọn jẹ́ ọmọ gbé ní Ondo State I was looking at them I was preaching during my things I don't even know kí àwọn wèrè méjì kan lórí Facebook yìí ni Elizabeth Ọbánlá àti Doka's. níjọ́ yẹn lọ́hùn ló bẹ̀rẹ̀ sí sọ wọ́n ń jọmọ gbé o kiri kan kiri wọn wọn ọ̀dá sí o wọn náà lọ ṣọ́ọ̀ṣì yẹn mo ní à ah, ṣọ́ọ̀ṣì tí wọ́n sọ mo ní wọ́n mà ti introduce mi síbẹ̀ rí mo mà ti lọ bẹ̀ rí pé ọ̀rẹ́ mi kan báyìí máa ló mú mi lọ bẹ̀ ọ̀rẹ́ mi yẹn mo ní ìyàwó ayé ọ̀la ìyàwó kiri kan wà ní òun mà ló mú mi lọ bẹ̀ pé ńgbà kan tí wọ́n ń disturb mi wọ́n dẹ̀ sọ pé kiri kan kiri kan pé ah, mo tún wà tún sọ pé wọ́n ní kí n ra omi kí n thank God ń jẹ́ èmi àtọmọ mi yìí gan tẹ́nìgbẹ̀yà kó anywhere I want to go I go with my daughter pé èmi àtọmọ mi náà òun ló jẹ́ kí n fẹnu mi sí njọ́ yẹn mo ti kọ́kọ́ mo ti kọ́kọ́ mo dè mo kọ́kọ́ bú bọ̀bọ̀ yẹn náà mo bú mo bú bí ẹni máa kú ni gbàtọ́ wá yá tọ́lọ́run wájú mi pẹpẹpẹpẹ lórí pé kí n lọ wo kí ni ẹ pé kò jẹ́ ọmọ gbé mo wá rí gbogbo nǹkan tó ń sọ ọ̀tọ̀ ní story tó ń sọ simply because wọ́n tó dú nígbà yẹn náà pàtọ́rọ̀ ẹ̀ náà mo ní fídíò kan tí mo delete lánàá gan mo bú dínà mo fẹ́ pa tó bá jẹ́ tó tó ọ̀rọ̀ tí mo ti sọ tẹ́lẹ̀ ẹ̀ lè rẹ́ pa àbíkẹ́ kan para yín àbíkẹ́ bá yé yín bàjẹ́ wo gbogbo ẹnikẹ́ni tó bá ti ṣọ̀tá mi láyé ọlọ́run bá mi ṣọ̀tá ẹ̀ gbogbo ẹni tó bá gbàdúrà fún jẹ́ kọ́run lè mọ́ wọn jẹ́ kí àdúrà náà kó di ẹ̀ṣẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá sọ̀rọ̀ ẹ̀ di ọ̀tá mi tó jẹ́ ọ̀tá èmi Bọ́lá Fọláṣadé tó jẹ́ ọ̀tá Adébùkọ́lá ẹ̀dá bẹ́ẹ̀ mo gbàdúrà fún gbogbo wọn pátá jẹ́ gbogbo wọn ní kò sọ di ọ̀tá ẹ̀ ọlọ́run bá mi sọ gbogbo wọn ọ̀tá ẹni bá ń dáná ogun tì mí ní kọ̀rọ̀ ní gbangba gbogbo yín sì gbogbo àwọn ọ̀rọ̀ tí a sọ yìí tó yẹ kó dì pẹ̀lú gbogbo wọn pé wọ́n ti borúkọ wọn jẹ́ you know what àti kékeré la máa ti ń kẹ́ pàrókò tó bá dàgbà tán ẹbọ ló máa ń gbà ọ̀rọ̀ yìí sọ wáyé pé nígbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ àwọn èèyàn tí mo ń fẹjọ́ wọn sùn lórí Facebook yìí mo ti fi sun ọlọ́pàá àwọn ọ̀gbọ́n nàìjíríà mo tún wá kúrò nàìjíríà mo tún fi ọ̀wọ̀ fún wọn ni mo tún kúrò ńbẹ̀ mo wá bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ ni ó yẹ kí wọ́n gbọ́ kí wọ́n dẹ̀ call wọn to order but they are doing things they were allowing them as if pé àwọn anyway àwọn tọ́ọ̀gì àwọn lọ̀gá àwọn politics àtàwọn ọmọ onítíátà àwọn lọ̀gá àwọn politicians ṣó ti yé so wọ́n ti ní a máa complain táyà torí àwọn bàbá tó bí náà wọ́n ti compromise sotiye ìyá tó bí náà kẹ̀dẹ̀ gbogbo ló máa gbádùn owó sotiye yín bẹ́ẹ̀ bọ́ tí nǹkan tá a fi ń pariwo náà ni pé tí àwọn èèyàn bá fẹnu kò owó tó ń bàbá ni wọ́n fún wọn àròwó gbà kò sí problem but a fẹ́ kí orí burúkú àti ìwà òṣìyẹn kó kúrò tó bá yẹ pé ńgbà tí mo ti wá mi báyìí pé wọ́n sọ pé o wọ́n ní aṣáájú o pé máa ń fi ẹ̀mí pé táwọn bá ti ṣe nǹkan o òun ló sọ bẹ́ẹ̀ kò dẹ̀ sọ bẹ́ẹ̀ fún wọn ó yẹ kó ti fi mú wọn gún ọṣẹ́ irú àwọn èèyàn bẹ́ẹ̀ kó ti fojú wọn wọn máa gbọ́ kó fojú wọn gbólẹ̀ wọn ò ṣe bẹ́ẹ̀ gbogbo òpòrò dàrú sí he has caused all these things tó o bá ti ní tí wàhálà bá ti wà láti kékeré tó o bá ti pa ní kékeré yẹn kí wàhálà yẹn kó tó di pọ́ bẹ̀rẹ̀ sí dàgbà tó bá ti ṣe tó máa gbalẹ̀ kiri ni ìṣòro á máa gbalẹ̀ kiri àwọn èèyàn ò kì í gbọ́ anyway ìyá bàbá ìyá àti bàbá gbogbo wọn náà ti compromise torí pé oníkàlùkù wọn ṣe máa gbowó sìn àwọn tí wọn wọn wá tún pè wọn wọn wá so léèsì wọn wọn ṣe gbá kan wọn ṣe kòdò kan so kó ba lè sọ̀rọ̀ kó ba lè máa ní ara ló ń ta ẹ̀ǹgàn kan bẹ́yẹn so tó bá ti compromise kò sí nǹkan tó máa ṣe náà but ẹni tó pa tẹ́ bá fẹ́ lò mí ìdí ẹni tó pa gbogbo ẹni tó bá ṣe ọ̀dọ́ ẹmọ kan àwọn ọlọ́pàá Nàìjíríà tó bá yá mo máa fẹ́ kí bóyá kí ọlọ́pàá máa dá dúró lọ́tọ̀ kí ọlọ́pàá má máa sí lábẹ́ ìjọba kí ìjọba ọlọ́pàá kó yàtọ̀ sí ìjọba orílẹ̀-èdè nàìjíríà bóyá dẹ́nà máa ní òfin because nísìnyí tí wọ́n bá wà kí president méjì máa wà ní orílẹ̀-èdè bẹ́ẹ̀ ni ní nàìjíríà yẹn kí àwọn ọlọ́pàá yẹn àwọn mílíkì wọn kó ní ìjọba títí wọn because tó bá jẹ́ pé wọn ò sí ní àwọn abẹ́ tí ìjọba kan bá dé tó kàn ló four years four years yẹn báyìí ó máa fi ṣe nǹkan tó máa favour ara wọn ni wọ́n fi da gbogbo sísẹ̀mù rú gbogbo sísẹ̀mù yẹn wá ń bàjẹ́ ń bàjẹ́ lójoojúmọ́ ọlọ́pàá nísìnyí tó bá compromise náà do you want them to be ṣé wọ́n lè wọ́n lè kojú àwọn ọ̀gá wọn tó bá jẹ́ àwọn ọ̀gá wọn tó wà ní òkè ló wà ń bẹ̀ tó yẹ pé wọ́n máa jókòó sínú house wọ́n máa jókòó sínú rep wọ́n máa jókòó sínú senate kìíní yẹn wọ́n máa kọ ìwé wọn ní pé kán dá ilé dúró wọ́n á dẹ̀ dá dúró wọ́n á ní kó máa yé ẹ̀jẹ̀ kán gbé sẹ́wọ̀n kán ṣe nǹkan kan fún wọ́n á dẹ̀ ṣe fún kò sí òfin bíi ti America kò sí òfin bíi ti ah, Canada tí àwọn aráàlú máa jáde tó yẹ pọ̀rọ̀ wọn máa rinlẹ̀ kò sófin gbogbo kan náà lẹ́nu wọn láwọn Ghana wọn parapọ̀ wọ́n ṣe kò sí gbogbo yẹn they demand want to dismantle gbogbo Nàìjíríà so that nobody ẹnu yín ò ní kò ẹ máa dojú ìjà kọra yín báyìí ni ìjọba ọyá ìwọ mú eléyìí kó bẹ̀rẹ̀ sí bàjà ọyá ìwọ mú eléyìí kó bẹ̀rẹ̀ sí bàjà when you are fighting with each other how will you have time for them ọ̀rọ̀ Mohbad yìí ẹni pé mi ò dá sọ̀rọ̀ kankan ọ̀rọ̀ tó yẹ kí n dá sí ẹ ọ máa parí ìjà fáwọn kan mi ò parí ìjà kankan ẹni bọ̀ tó bá fẹ́ jà kó jà kú ẹni bọ̀ tó bá fẹ́ jà kó jà kú èyí mo parí níjọ́ kìíní àná tí mo máa gbọ́rọ̀ lọ́rọ̀ sórí wọ́n máa gbé wọn wo ṣó ti ilẹ̀ tí mo ti rà lélẹ̀ wọ́n máa gbé sórí báyìí wọ́n máa wò wọ́n máa ní sórí ẹni tó gbèjà yẹn wọ́n máa sọ pé ta ló ní kó gbèjà gbogbo àwọn olóṣèlú rírùn tó ṣe ẹnu bí ẹnu bí ẹnu ọ̀bọ náà gbogbo wọn pátápátá ni wọ́n gbèjà èèyàn o mo mọ àwọn èèyàn tó yẹ pé wọ́n gbèjà àwọn olórin wọ̀nyí nígbà tí mo wá sórí Facebook o nǹkan tó gbé Canada bíbá nígbà yẹn máa sọ pé wo ṣé orí nǹkan ẹ tó ó pa irọ́ mọ́ mi òun ló kọ́kọ́ lóun rí mi ní Libya pé mo òun ló kọ́kọ́ sọ pé mo fòkú ọmọ gbé nǹkan lọ sí Libya mi ò dé Libya rí mi ò bóyá plẹ̀ mi gba orí Libya kọjá mi ò mọ o mi ò débẹ̀ rí mi ò mọ bí tó ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n pa irú àbàǹtàbàtà mọ́ mi òun náà máa jáde àmọ́ lẹ́nì kan kúrọ́ mọ́ òun gbogbo wọn they are just doing things orí wọn ti dàrú because some people are sitting down somewhere wọ́n keep ìyàwó wọn wọ́n keep ọmọ wọn wọ́n máa fi wọ́n jà ìgbà tó bá ti wọ́n náà máa fi wọ́n ṣètùtù ìgbà tó bá ti wọ́n náà máa fi wọ́n ṣètùtù ọmọ yẹn step into toes ọmọ yẹn dey use this to, to, to sing a lot of song gbogbo ìgbà tó sọ pé tamurege jìgá àmẹ́ tó tamurege nínú àwọn nísìbà tẹ́mi bá fẹ́ sọ̀rọ̀ sí ẹnìkan nínú àwọn tamurege ó lè jẹ́ pé bẹ́ẹ̀ ni ẹ̀hún gba lẹ́sẹ̀ kan ó fẹsẹ̀ kan ṣe kíní kan ọmọ ẹni tó bá jẹ tó bá jẹ Ronaldo máa play ju kiri kan lọ ẹ̀hún dẹ̀ ṣe ń pa ẹlẹ́sẹ̀ kan ó ta múrege jìgá gbogbo orúkọ bẹ́ẹ̀ yẹn you have step ó dárúkọ Tótó Díkẹ́ nínú kíní ẹ̀ àwọn Tótó Díkẹ́ yẹn ló wá ń sin òkú ẹ̀ you know ó dárúkọ pé àwọn sẹ́ẹ̀tì àwọn Tótó Díkẹ́ ni àwọn girlfriend tòun àwọn yẹn ni wọ́n wá kówó fún pé ó yá lọ sin òkú ẹ̀ that thing has a meaning àwọn gbogbo kẹ́mi olúlọ́yọ̀ ń sọ lánàá pé gbogbo àwọn tó ń dẹ̀ pé wọn ò wá explain yẹn pé gbogbo pátá ló ti lọ sí station láti lọ explain why tó máa fi lọ explain tí wọ́n ìgbà oná lọ ìgbà oná lọ sí station lọ explain tó yẹ pé wọ́n ìgbà táwọn bàbá àti ìyá àti ìyàwó Mohbad náà lọ wọ́n rí arí gbogbo wọn gbà yẹn gbà tán lọ àwọn tó kù yẹn pé tí wọ́n lọ explain tí wọ́n jẹ́ ká rí gbà tán lọ explain tí wọ́n lọ sí station lọ sí ekinní they cover things politician ló pa bọ̀bọ̀ yẹn náà wọ́n dẹ̀ fi ṣètùtù ayé ni they cover things àwọn politician náà ló máa yan ọba fún wa wọ́n máa yan ìjòyè gbogbo àwọn èèyàn burúkú burúkú everybody wá wicked ẹ jẹ́ torí ọlọ́run o gbogbo májẹ̀mú àti gbogbo kọ́ máa pààyàn kọ́ máa fi ṣeré yẹn kọ́ máa pààyàn kọ́ máa fi ṣe tuntun yẹn ẹ bá wa parẹ́ o ẹnikẹ́ni tó bá wà lórí oyè ẹ bá wa parẹ́ torí ẹnikẹ́ni tó bá torí àwọn haúsá ń sìn wọn ò ń fi èèyàn ṣe ètùtù bẹ́ẹ̀ ni wọ́n lè láwùsá ń ṣe tẹ́rọ́rìsì òbá náà ń ṣe tẹ́rọ́rìsì gbogbo yín lẹ́ ń pààyàn nàìjíríà yíbò gbogbo yín gbogbo yín lẹ́ ń pa èèyàn gbogbo ilẹ̀ ń pààyàn they don't treat the case of police why is police rejecting the boy why is police rejecting the boy before the, he was killed why the police never treat the case before he was killed ọmọ yẹn débẹ̀ ń sìn ètò wọn fẹ́ pé ẹ̀wọ̀n ló bàjà tó fi kú anybody to tó bá báyàn jàgbọ́n kó lérí mọ́yàn lásán tó bá padà kú you are the suspect you are the one that they, they will hold responsible for the murderer now they want to do the case they want to make the case as if there is no murderer nobody murder him that's what they want to do they want to set everybody free but they will look for one thing or the other fault of everybody fault little little fault and put somewhere and they cancel the one for police and they, police àwọn police alágbọ̀n tó ń kọ̀wé sí yẹn àwọn tó wà ń bẹ̀ tó wà lórí síìtì ẹ̀ ń gbà yẹn tó ń fi reject àtẹ tó sign ìwé yẹn pé àwọn receive ẹ̀ tí wọ́n lè ṣe nǹkan kan sí ó yẹ fún kán dismiss ẹ̀ dànù kán fi gbogbo ọjọ́ tó ti ṣiṣẹ́ ìjẹ́ ìjọba kán forfeit ẹ̀ that's it irú police yẹn sì investigation ó yẹ kó investigate ọlọ́pàá gbogbo wọn ti wá jáde eh you can see the person who kill Mohbad now kì í ṣe àwọn àwọn tó pa Mohbad yẹn wọ́n ní àwọn tó ń ṣiṣẹ́ fún àwọn tó pa Mohbad bàbá ẹ̀ náà sọ̀rọ̀ ń sìn pé ẹ nǹkan tó ṣẹlẹ̀ ni pé gbogbo àwọn family Davido àmì Davido representative àmọ́ pé wọ́n náà wà bẹ́ẹ̀ àwọn bíi hundred ló ti wà bẹ́ẹ̀ níjọ́ yẹn ẹ wọ́n sanwó sọ̀dọ̀ bàbá ṣé òótọ́ ni owó tán náà sọdọ́ sọ̀dọ̀ bàbá ṣé òótọ́ ni four million tó ń san sàkáǹtì bàbá ṣé bàbá ti máa ń gbowó ọmọ ẹ̀ kó tó ti fẹ́ lọ ṣó kí ni ẹni yẹn sanwó sàkáǹtì yẹn fún why kí ni what is the essence of killing this boy ẹ̀yin Nàìjíríà ẹ̀yin youth ẹ ti ṣe pọ̀ tèrè díẹ̀ àti result díẹ̀ náà fẹ́ fún yín autopsy tí wọ́n sọ pé ó ti jáde autopsy kì í ṣe bí wọ́n ṣe ń ṣe autopsy nìyẹn. in fact ọlọ́run dájì mi ó lè má jẹ́ àṣìṣì yẹn gan ló pa ó kàn jẹ́ pé òun náà alápọ̀ nísìnyí báyìí bí mo ṣe mo ṣe ń dì pẹ̀lú mi lórí Facebook ọ̀tọ̀ ni ogun ti Wàsíù ọ̀pọ̀ ọ̀tọ̀ ogun Wàsíù àtàwọn olórin celebrity ni mo gbé wá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìgbà tó yá ogun PDP wọ̀ abẹ́mọ̀ ni no ìgbà tó yá ogun ọ̀gá ogun ogun aṣíwájú wọnú ẹ̀ yes ogun APC ogun ẹ mọ̀ pé ogun Wàsíù Àyìndé yẹn ogun APC ni ìgbà tó yá ogun APC yẹn wá ń dàgbà sí ogun APC wá ń dàgbà sí ìgbà tó ogun APC dàgbà tó some stage àwọn PDP wà wí pé instrument lè lè máa jẹ́ ẹ jẹ́ lady ṣó ti yé yín ẹ jẹ́ lady ìyẹn ni ẹni yẹn ṣe wá fún mi gbà yẹn èmi ni first person sí senator máa pè lórí Facebook yìí ó pè mí mo dẹ̀ record voice ẹ̀ mi ò dédé record voice ẹ̀ torí nǹkan tó pè mí fún sí gbà yẹn ó wà sensitive ó ní kí n máa speak against somebody mo tún bẹ̀ ń jọ ẹ̀ pé wọ́n ní wọ́n nídìí owó torí ìyàwó máa yẹn sọ pé wọn máa rówó wọn ò dẹ̀ fún wọn dẹ̀ tí hold account wọn pé wọn ò ní owó láti fi ṣe kéèsì wọn ò rówó láti gba SANS ó dẹ̀ ń sọ fún mi pé mo a ní ìdí owó láti gba lọ́ọ̀yà fún ṣó máa fún ìyàwó ẹ̀ lòun náà dẹ̀ ó lòun ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀ láti ẹ̀bẹ̀ ìyàwó ẹ̀ lòun ò rí nǹkan kan ìyàwó bọ̀bọ́ yẹn ló sọ ìyàwó bọ̀bọ́ yẹn ṣé wà sí òun àtúnbà pariwo ń gbà pé àwọn ti di apc o ẹ dáríjì o torí ó ń speak against pdp ngbà apc ngbà yẹn londo state apc ló ń speak against apc ngbà yẹn nǹkan tí ìṣòro ẹ fi wá nìyẹn yẹn torí gbogbo wọn gbà yẹn gbogbo wọn sì máa ń bá mi àwọn èèyàn sì máa ń ní kọ́ láti bá mi sọ gbogbo wọn sọ gbogbo ẹ ni wọn sọ fún mi i still have a lot of notice voice notes lórí fóònù mi ti senator ti gbogbo ẹ ó tiẹ̀ ní ṣòkan tó ń point fún mi lánàá àná ló pé three years kọ́ ni two thousand and twenty àbí àná ló pé three years tí mo ṣe fún Dino Malaye èyí tó dẹ̀ tí mo dẹ̀ ti tí mo ti ń pọnlé náà more than three years ago ó wà ń bẹ̀ tó ti fẹ́ pé four years mo bu gan bẹ̀ yẹn náà mo láṣẹ gan ìgbà tí wọ́n jèlè bọ̀bọ̀ yẹn tó ń sọ pé poor cannot save poor mo bu dáadáa mo ṣe táìtù ẹ̀ síbẹ̀ so definitely tó náà bá padà wá pẹ̀lú àwọn group wọn bu láti ìsàlẹ̀ yé máa ṣa orí ọbẹ̀ jẹjọ́ don't tell me that i'm not joking with you bu láti ìsàlẹ̀ ni mo sọ fún ẹ order from above náà ni dàyẹn sílẹ̀ kó bu láti ìsàlẹ̀ wàá máa ṣa orí ọbẹ̀ jẹ wàá máa ṣa bí pé bóyá gbogbo yòókù kò wúlò ni. torí ìwọ ló tú gbogbo léṣe bedsheet mi ti tó change you help me to you you lay another one for me and watch that one okay okay darling you are hungry. I said all right. <clears throat> are you hungry. no. Uh huh. wàá kàn bú tó bá bú láti sàlẹ̀ báyìí the kind of meat you want what you want you get it but orí ẹ̀yìn wàá máa fọwọ́ ṣe bá a máa dàbí wọ́n oríṣà oúnjẹ jẹ ewo náà ní jẹ́ ń bẹ̀ ẹ́. you say wàá dẹ̀ wà ló yorùbá ṣe mo sọ lẹ́yìn kan mo ní o lè bú láti ìsàlẹ̀ ìsàlẹ̀ what is meaning of bú láti ìsàlẹ̀ bọ̀ mi kàn ní kò máa miss ẹ̀ o ṣe máa miss ẹ̀ wọ́n ti sọ ọbẹ̀ tó wà wá mú gbogbo ọbẹ̀ wá kó pọ̀ báyìí wà á máa wá ẹ̀ tápọ̀ fẹ́ràn tó fẹ́ wà á máa pọ̀ ọbẹ̀ pọ̀ it's not good now you know me I sell food before so if you want to give you want to serve food tọ́bẹ̀ bá sì pọ̀ bẹ́yẹn tó dẹ̀ fresh wà á máa búlẹ̀ gbẹ ni if you don't want that ọbẹ̀ yẹn àti gbogbo nǹkan tó wà ń bẹ̀ kó rough kọ́bẹ̀ yẹn ṣe yamayamaya dirty look dirty later you serve from side from the side from the side, but fire should be from bottom. you understand me? But by side by side, which is middle by. It's also more Moko Shenon, Nisha. Talk, talk, you are free. So, gbogbo àwọn tó dìde nígbà yẹn, you know, gbogbo nǹkan tí mo ti sọ̀rọ̀ níbí báyìí, mo gbé ọ̀rọ̀ tèmi sẹ́gbẹ̀. Ọ̀rọ̀ ọmọ tó wọ́n ṣẹlẹ̀ lóńdó state yẹn, mbá máa fẹnu mi sí báyìí. Àwọn alákọ̀rí méjì yẹn ni wọ́n accuse mi gbà but today now mi rò pé wọ́n ń ṣe bóyá wọ́n tún lè dín lọ́la láti fọ́ túdọ̀ rẹ̀ wọ́n máa ní kó túdọ̀ rẹ̀ ní automatic àwọn méjèèjì yẹn ló ṣe ń gbà ẹ̀ pé à ó lóun ti lọ síbẹ̀ yẹn and if I don't start talking that time kò sí nǹkan tí àwọn olórí burúkú yẹn tí wọ́n lè àwọn èèyàn tó olórí burúkú wọn yẹn tí wọ́n lè ṣe fún yàn wọ́n lè sọ kò sí kí ni wọ́n tiẹ̀ ti sọ wọ́n ní mo mọ sọ́sì bẹ̀rẹ̀ mí ì mọ́rí pàtó tún yá bíbà wọ́n tún sọ̀rọ̀ sọ́sì tó bẹ̀rẹ̀ nínú ilé mi ń bì ọmọ tó tún wáyé tún sọ̀rọ̀ sọ́sì tó bẹ̀rẹ̀ ń bì bíbẹ̀ mi ò tiẹ̀ kọ́kọ́ ó sọ̀rọ̀ máa yẹn náà tó tán wá látòǹdó state yẹn náà tó ní ìrèlè ni kò ṣiṣẹ́ kankan ní Ondo state igbá dákòdò you understand me báwo tí ìbàjẹ́ pàwọn èèyàn jẹ́ original murderer how can you did I call for you did you pay me tí o sanwó fún mi ẹni tó wá tó wá fún mi ní interview yẹn ṣé mo ní kó pè mí ní àwọn aṣẹ́wó wọn tó wà London aṣẹ́wó wọn tó wà London lady tó tiẹ̀ pè mí jọ yẹn mo ì nọ́mbà ẹ̀ lọ́wọ́ aṣẹ́wó wọn tó wà London ṣé wọn fún lọ́wọ́ ni ṣé ó fẹ́ mi lọ́wọ́ ni ó máa ní kémi máa sọ̀rọ̀ kémi máa defend wọn kí n tún lọ bá àwọn pípọ̀ jẹ́gẹ́dẹ́ ó ní kí n bá bu jẹ́gẹ́dẹ́ kí ló kàn mí jẹ́gẹ́dẹ́ náà is a PDP èyí ò be looking for people to be fighting your battle àwọn aṣẹ́wó ní ẹ̀lẹ́ lọ́gbẹ́ wọn kò ní dá gbogbo ẹni tó bá ń bá mi jà lábẹ́lẹ̀ ọlọ́run gbogbo ẹni tó bá ń bá mi jà lábẹ́lẹ̀ lórí gbogbo ọ̀rọ̀ tí mo ti sọ tó dẹ̀ jẹ́ ọ̀rọ̀ dáadáa ni just to defend myself also to speak for people gbogbo ẹni bá mi jà lábẹ́lẹ̀ tó sì ń bẹ àwọn èèyàn sí mi ọlọ́run bínú sí gbogbo wọn bínú sí gbogbo wọn ṣe gbogbo ní ọ̀tá ẹ ọ̀tá mi ọlọ́run bá mi sọ gbogbo wọn di ọ̀tá ẹ ọ̀tá ọmọ mi adébùkọ́ lọ́ bá mi sọ gbogbo ọ̀tá náà di ọ̀tá ẹ wọn mẹ́ntálò lórí yín dàrú bí ti ẹ̀ mọ̀ mo máa sọ pé mi fẹ́ bú dínà mi mọ̀ pé mo ti ẹ̀ ti bú dínà mo mọ̀ pé mo ti bú dínà mo mọ̀ pé a ti jàre mo sọ́rí nà bọ̀gbà tí mo ń gbọ́ lánàá gan kí ṣe ònìkan mo bú mbẹ̀ mo tún wò pa èmi àtọmọ mi gan tún rẹ́rìn pé ah mo tún sọ pé aago òṣìwò ló tiẹ̀ ń lò gan mo tún sọ gan mo tún fi mo tún fi bọ̀bọ̀ tó ní problem lamẹ́ríkà mo tún fi bú mo tún rẹ́rìn gbà tí mo tún gbọ́ lánàá yẹn gbà tí mo gbọ́ tán báyìí mo kàn delete ẹ̀ ni bọ̀ mi delete ẹ̀ pàápàá mo gbé kúrò mo gbé dání you know they delete message but lánàá yẹn mo kàn somebody Anyway, all that ó dẹ̀ ti yàtọ̀ sí dìgbà come on, my lawyer, mommy, I'm lọ alẹ̀ mọ́ mi ọmọ go? wọ́n ń tẹ̀ instead of you to call a spade a spade Wasiu Ayinde o Malaika o MC o gbogbo wọn yẹn mo ti complain you should tell them and tell them to shut up and stop their fuckery they have caused you a lot of things tó ti ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn everybody just want to be passionate a lot of problems that we are even facing abroad also All them are ṣẹlẹ̀ To wáyé people, nonsense you know ò but anyway God don't want to expose people náà ni nísìnyí báyìí ṣé àwọn ti Nigeria. ṣé Nigeria àwọn Canada government ṣé wọn mọ̀ ọ́n sì pé àwọn àwọn PDP o APC gbogbo nàìjíríà mẹ́ mo lọ síbi ṣẹ́ńjẹ̀ wọ́n sọ létí mi pé nàìjíríà mẹ́rin akérasì wọ́n sọ létí mi báyìí mẹ́sẹ̀ẹ́ tó má dẹ̀ fẹ́ kémi mọ̀ ní wọ́n máa ń pàṣẹ sí mi kí n lè gbọ́ pé nàìjíríà àwọn celebrity àti àwọn àwọn politicians yẹn ni when somebody is close to them when you talk about them they despise thing o instead of them to to score that person wọ́n máa to support ẹni you are destroying your career not anybody don destroy you irú ọ̀rọ̀ Wàsíù yẹn tó bá ti settle ẹ̀ láti gbà yẹn tí mo ṣe business mi rọra ń lọ jẹ́jẹ́ tí wọ́n sọ pé you can't come to Nigeria you can't take cricket nìkan o ṣé gbogbo ẹ̀ máa tó ó máa tó eléyìí ìyálà ìyá wọn sì ń jẹun tó pa ẹmọ yẹn tán náà fi ṣètùlù ayé ẹ jáde kẹ wá sọ olórí burúkú ni mi ò sẹ́pẹ̀ ní pọlítíà o básítà lẹ́lòmíì olórí burúkú ní tọ́yàwó ẹlòmíì máa ṣe tí òun lè sọ síta why you doing it you are a disgrace to the to to to to to, to universe to the whole world anybody that is doing anything you cannot come out boldly and tell the whole world that you are doing it then you you you o ti ní àrùn ọpọlọ o ní àrùn ọpọlọ ẹni tó pa Mohbad ní sí tó bá bí yín re ẹ má kú ọkẹ má máa wá bẹ jẹ máa kọ́ bá rọ̀ tó bá kàn bí ẹrẹ kàn sọ pé wọn ló pa Mohbad tó bá ti bí ẹrẹ tó jẹ́ pé ìyá ẹyọ kan ìyá ẹyọ kan bàbá ẹ̀ náà ẹyọ kan sọ pé wọn ló bí Mohbad but àwọn ọmọ àlè tí bàbá wọn tó bí twenty yẹn wọn ò ní lè sọ ọ̀nà àwọn ẹ fẹ́ kú ni ẹ sọ bẹ́ẹ̀ ṣe sọ pé ẹ̀yin lẹ́ ń kọ̀ máa lẹ́ ní agbára lókè náà kàn sọ pé wọn ló pa Mohbad lónìí just tell us that you are the one oh that is making the eh, àwọn ọlọ́pàá o oh, kó má dá sí ọ̀rọ̀ Mohbad o oh, títí wọ́n fi pa o oh. kàn sọ fún wa o pé ìwọ ló pa Mohbad tó bá ti láyà sọ fún wa. because Mohbad think and he talk ọ̀rọ̀ tó ti wá sọ̀rọ̀ tó ti wà láti kó kú ni ọ̀rọ̀ tó ti sọ̀rọ̀ tó ti wà láti kó kú ni ọkọ̀ ṣẹ́wó. ọ̀rọ̀ tí Mohbad sọ ṣó wà láti kẹ́ pa kẹ́ fi ṣe tutù wọ́n wá jí láàárọ̀ ẹjọ́ àmì àṣẹ for forgiveness ẹ ti bèrè fún ìdájí ẹ̀ṣẹ̀ tí yín ni ọ̀run ò dáríjì yín gbogbo ẹnikẹ́ni tó bá tún gbàdúrà fún yín ọlọ́run jọ o me i don't want to cause. i don't want to say this because tí bá sọ ń sìn ìkan nínú wọn lè wá fẹ́ ṣe bí ọ̀rẹ́ sí ẹ wàá máa fi àdúrà ṣáwọ́ ayé wọn wọ́n lè máa máa ṣe dáadáa sí ẹ lórí platform pápá wọ́n máa gbàdúrà fún àwọn irinṣẹ́ ìṣù gbogbo ẹni tó pa Mohbad tí ọlọ́pàá tẹ́ bá ti ṣe titi yín tán lágbára ọlọ́run ọlọ́run náà tó á ṣe titi ẹ̀ a ní máa sọ púpọ̀ lórí ẹ̀ ọlọ́run elédùnmarè tẹ́ bá ti ṣe titi náà ọlọ́run àwa tutù ẹjọ́ ti ẹ̀ dá ọlọ́run tó máa ń dájọ́ afẹ́yín pín ẹran ó máa ṣe ìdájọ́ lágbára Elédùmarè ikú Mohbad kò ní lọ lófo bí bàbá ẹ̀gbọ́n bá ní ọwọ́ ń bẹ̀ kò ní jèrè mọ́ tó máa fi kú kò ní pẹ́ mọ́ tó bá wà náwọn tó tà á kò ní pẹ́ lórílẹ̀‐èdè alàyè kóńgò ní jẹ mùdùmùdùn kò ní dúró jẹ́ tí bàbá ẹ̀gbọ́n bá wà ń bẹ̀ nínú àwọn tó pa á gbogbo ẹni bá lọ́wọ́ nínú ikú Mohbad ọ̀run ò ní dáríjì wọn ọlọ́run máa fi gbogbo wọn ṣe ọ̀tá ẹ̀ ni wọn ọlọ́run ò ní jọ́nú sí wọn What a wicked, what a wicked people. What if you go on? You go learn, you go learn. Anybody, if you tell me nonsense with me, you go tell ma tó tẹ́, ìwọ kan tó máa fẹ́ wọ́n láti wá sọ pé ìwọ tó dẹ̀ ní àkáǹtì kan tó bá fẹ́ blog me. má gbé ọmọ kọ̀ọ̀kan kó o sọ pé kó fi kó fi kó fi kó fi yẹ̀yẹ́ mi tó bá fẹ́ kí kárí ẹ̀ bàjẹ́ kárí ẹ̀ ma bàjẹ́ ọlọ́run tó bá má try me ìwọ tó ní àkáǹtì jẹ́ ti ẹ̀wò náà amẹ̀bọ kí lorúkọ ẹ̀ náà mo rí má gbé anybody pẹ̀lú mi o lè blog mi o lè kó aṣọ ògùn bọ̀ yálà yẹ ẹ lọ́rùn o lè kó aṣọ ẹni tí o lè bú mi ní another four má gbé mi pẹ̀lú ọkùnrin kankan àbọ̀mọ kankan mi ò kì í ṣe aláṣẹ́wó bíi titi yín o mi ò kì í ṣàgbésùn àgbésọ̀ bíi ti yín o mi ò ṣe ọmọ ní panagídá bíi ti yín o tòótọ́ mo sọ ìdí òyún mi o. Aha. and i'm not afraid of any olórí burúkú kankan i'm not going to be rude to anybody i'm not rude to anybody but no olórí burúkú kan should be disturbing me gbogbo ẹni tó pa Mohbad gbogbo ẹni tó lọ́wọ́ nínú ikú Mohbad gbogbo ọmọ ẹ ló máa ṣòfò lójú ẹ lágbára Ẹlẹ́dùmarè so baba Mohbad ṣé o mọ̀ pé tó bá lọ́wọ́ nínú ikú ẹ̀ sí you can see what will happen ọ̀dọ́ kò sẹ́ni tó fẹ́ kú tó máa dùn mí báyìí nínú ilé ẹ̀ àbẹ mi ò gbàdúrà ikú fẹ́ anybody nínú ilé yín o kò sí celebrate tó fẹ́ kú tó fẹ́ dùn mí bí eléyìí because wọ́n na ọmọ yẹn kú ni wọ́n dààmú ayé ẹ̀ kú ni ó béèrè fún ẹ̀bùn wọn ọ̀gbá wọ́n tọ́jú ẹ̀ kú ni what a wicked people lèyí dáa fún gbogbo ẹ̀yin tẹ́ pa. in tó kù tí mo fẹ́ máa ṣe fún àwọn tó ṣe ikú pa Mohbad nsìn òun náà ni èpè yẹn gbogbo ẹni tó lọ́wọ́ mẹ́ àti gbogbo ẹnikẹ́ni tó bá ń gbógun tì mí lábẹ́lẹ̀ gbogbo ọmọ ẹ ló máa ṣòfò lójú ẹ ẹni bá ń gbógun ti èmi tó ń gbógun ti ọmọ mi Adébùkọ́lá gbogbo ìwọ ẹ̀dábẹ̀ ọmọ ẹ máa payẹ́ lójú ẹ gbogbo nǹkan ní ẹ máa payẹ́ lójú ẹ ọ̀run máa fi ẹ́ ṣòfò ó ní jèrè mọ́ ó ní ní ìsinmi ikú kúkú ló máa kú ikú kúkú la máa ń pajẹ́ ògún ikú burúkú ló máa kú ẹni bá tún gbógun tì mí bá tún gbógun tọmọ mi ẹ̀yin olórí burúkú ẹ̀yin apanilẹ́kúnjayé yìí ẹ̀yin ìka ènìyàn ẹ̀yin oní mental problem alárùn ọpọlọ aláyé bàjẹ́ ẹni tó bá ti bí ìyá dàda nínú yín all of you dey covering them they wọ́n máa ẹni tó bá dẹ̀ ti ń cover sí yẹn wọ́n máa fún ní crowd wọ́n máa fún ní crowd wọ́n máa fún ní crowd wọ́n máa fún ní crowd olórí burúkú gbogbo yín tẹ́ bá ti jẹ́ pé ẹ mọ̀ tẹ́ mọ̀ mọ̀ máa cover àwọn èèyàn tó ṣe burúkú yẹn ẹ má máa ṣòfò ọmọ ni ẹ má máa gbọ́mọ gbìn bí iṣu ni tó jẹ́ pé ẹ rí pé ó máa ṣèkà fáwọn èèyàn èmi àwọn nǹkan tí èmi ò bá rí mi ò ní sọ mi ò dẹ̀ ní tí mi ò tẹ́yàn bá mọ̀ ò ní ṣe é tẹ́mi ń sìn tí bá support ẹnìkan bóyá due to nǹkan tí mo gbọ́ tí mi ò bá dà wádìí mi ò ní mọ̀ mi ò dẹ̀ lẹ́nìbọ̀ tẹ́mi fẹ́ pè láti bèrè and uh, I cover people because of what they have said to me àti nǹkan tí bá rí pé lè ń gbéyàn ga o eléyìí máa ń jẹ́ kéèyàn ṣe dáadáa láyé o eléyìí kò ń fún àyàn o some people gbogbo ẹnikẹ́ni tó níyàwó sílé tó gbógun ti èmi Bọ́lá Fọláṣadé gbogbo ìyàwó yín ó máa máa ṣọkú mọ́ yín lójú ni gbogbo ẹni tó ní ìyàwó tiẹ̀ sílé tó gbógun ti èmi Bọ́lá Fọláṣadé tó gbógun tọmọ mi Adébùkọ́lá gbogbo ìyàwó yín máa máa ṣọkú mọ́ yín lójú ni gbogbo ẹni tó ní ọkọ tiẹ̀ sílé tó gbé ọkọ ogun ti èmi Bọ́lá Fọláṣadé tó gbógun ti ọmọ mi Adébùkọ́lá gbogbo yín ọkọ yín máa ṣọkú yín lójú very very soon ẹ má máa ru òkú wọlé ẹnu lẹ́yìn ẹ má máa ru òkú jáde ni iṣẹ́ ilẹ̀ burúkú tàbà mi lọ́mọ máa ṣẹ̀ sí gbogbo yín ọdún máa fi ń ṣòfò ogun tó jọjọ orí yín lọ ọdún máa gbé ba yín ẹ máa sinmi kú o ẹ ò ní sinmi gbogbo tẹ̀lé orúkọ jẹ láyé ọdún máa parẹ́ gbogbo ẹ̀rẹ́ mọ́ yín lójú ó máa parẹ́ ẹ ò ní rí gbogbo ẹ̀ lójijì lójijì lọ́lọ́run kọlu sọ́dọ̀mù àti kòmọ́ra bẹ́ẹ̀ ṣe ń practice ìsọdọ́mù àti gòmọ́rà ní orílẹ̀-èdè nàìjíríà yẹn ọdún máa gbé ogun láti gbogbo yín po ogun tẹ́ẹ̀ lè borí ogun tó máa gbé yín mì ogun tó máa pa yín rẹ́ ogun tó máa bayọ̀ yín jẹ́ tẹ́ẹ̀ lè yọ̀ mọ́ láyé ọdún máa gbé bá gbogbo yín very wicked soul. anyway wọ́n ti fún bàbá àtìyá lówó gbogbo ọ̀rẹ́ ti sẹ́tù àtìyàwó náà wọ́n ti gbogbo wọn so ti yé bẹ́ẹ̀ ṣùgbọ́n má jẹ́ ntọ̀yìn tọ́ba ayé bá dá nǹkan tí ò bá dáadáa tà tọ̀run á tún da ó ti yé ọ̀run á tún da ìka ènìyàn àwọn olórí burúkú olòṣì gbogbo wọn èyí tó ti pàyàwó ẹ̀ ti pa èyí tó ti pa ọmọ ẹ̀ ti pa tó fi ṣògbó owó wọ́n máa pààyàn jẹ yàtọ̀ they making a politics in other country they are they using woman for I mean woman being for for sacrifice are they it's a question wọ́n jọba wọ́n jọba nílùú káàkiri àwọn ọba tó tó tó ń lo adé diamond ṣé wọ́n fi èèyàn ṣe ètùtù did they use woman being for ritual you crazy you mental people that using people for mental for ritual gbogbo ẹni tó pa Mohbad tó lọ́wọ́ nínú ikú ẹ̀ bó ṣe plan ikú ẹ̀ náà ni wọ́n ṣe máa plan ikú ẹ̀ ìwọ náà ò ní escape ikú burúkú ò ní escape àwọn máa ṣe lọ́rùn ni tọmọtọmọ náà máa ṣe lọ́rùn gbogbo tó lọ́wọ́ nínú ikú Mohbad gbogbo iná máa ṣe yín lọ́rùn tọmọtọmọ ni tọmọtọmọ lẹ máa wọlẹ̀ tọmọtọmọ lẹ máa parẹ́ èmi dùn fún yín ogun máa jà yín ọ̀run á ṣe ogun tì yín ogun tẹ̀ mọ́wọ́ tẹ̀ mẹ̀sán ọ̀run á ṣì tì yín ẹrù ayé tó wù ọ̀run á délé yín lórí àwọn tó lágbà jù yín lọ bí ọlọ́run ṣe fi wọ̀n mí á dìde ogun sí yín dìfẹ́ǹsì yín máa jò dìfẹ́ǹsì yín máa wọ́ gbogbo ń tẹ́bi ṣágbára máa bàjẹ́ ará ọ̀run máa balẹ̀ yín jẹ́ ikú burúkú ará iná ó máa wọlé yín lọ láṣẹ Èdùmàrè gbogbo ń tẹ́bi ṣágbára the Lord will destroy it ojú àánú ọlọ́run ò ní jẹ́ ti yín mọ́ ojú pípọ́n ọlọ́run ọwọ́ ìbínú ọlọ́run ìbínú ọlọ́run yóò rú sí gbogbo yín tó ń pààyàn tó ń fẹ́yàn ṣe tutù àtẹ́ni tó pa yẹn you can say amen you are part of it àbí lórí burúkú. gbogbo nǹkan tó ń fẹ́ kó ń sọ wọ́n dẹ̀ ti rí àwọn tó pa Mohbad o kán lè fìyàn sílẹ̀ ẹjọ́ nàìjíríà ẹ̀ máa winá ẹ̀ máa jọ rò ó tó ti yẹ yín wọ́n kó palliative jẹ kò sí tó kàn mí. tí wọ́n bá kó jẹ kò dọ́dọ̀ mi so kí ni tó bá kó jẹ kí kí ló fẹ́ kí ló fẹ́ jẹ ẹjọ́ mi kí ló fẹ́ jẹ ẹjọ́ mi kí ló fẹ́ jẹ ẹjọ́ mi. àwọn no brain. 是的。 àwọn terrorist àwọn apààyàn apanilẹ́kùnjayé. kí n tó máa lọ nísìnyí mo fẹ́ pray fún àwọn kan tó wà nínú list mi I'm going to bring them out now mm. I want to pray for people who are on my list. Obe Shiloju. yes àwọn eléyìí tí mo fẹ́ gbàdúrà fún yìí ẹni bá share fídíò mi tó bá share picture mi tó bá jẹ́ fún ibi ni lágbára ìdùnmàrè ibi tó bá ti pe orí mi sí òun ló máa ṣẹlẹ̀ sórí ẹ̀ ibi yẹn ò dẹ̀ ní jẹ́ tèmi lágbára ọlọ́run ṣùgbọ́n gbogbo àwọn eléyìí they are fifty people fifty i know fifty seven yeah fifty seven people the 57 people, the first name is this. I will mention their names. And then I will pray for them. I will not pray uh, one, uh, one I mean, one by one. I will pray it together. Tèmítọ́pẹ́ tọ́pẹ́ I mean Tèmítọ́pẹ́ ọ̀nà fowó kan ọ̀nà fowó kan Josie Niyo Beth Cool Ma Pego Jaguna kúnlé jẹun olè. okay let's continue jagunna kúnlé mo rẹ́ni mo rẹ́ni kejì mi Fowówẹ̀ Tẹ́jọ́ Alábí Kenny Roberts I know you God bless you especially Princess Olúfúnmi Dáúdù Dáúdù Fúnmi Lọ́lá Elizabeth Jelili Latif Jelili Latif Sulaiman Kabir Ashare. Motúnráyọ̀ Nufisat Motúnráyọ̀ Nufisat Olúwayé Moscow Àbáyọ̀mí Olúwayé Moscow jẹ́ ojú ènìyàn. fake accounts Olaye Moscow. Okay, let me even start. Temitope yóò dára fún ẹ. You you say you you press love and like on my photo. Yóò dára fún ẹ. O ní ṣẹ́kù. Ọ̀run yóò fìfẹ́ fún o Ọ̀run yóò fún ọ ní ìbéèrè rẹ. Ohun rere tí ọkàn rẹ fẹ́. Ọlọ́run yóò fi lé ọ lọ́wọ́. Ọ̀nà kan yóò dára fún ọ náà. O ní ṣẹ́kù. O ní bá wọn kúkọ̀ ọ̀wọ́. Ìpinnu ọ̀tá ò ní ṣẹ lórí ẹ̀. Niyo, God bless you. More blessing, more grace upon you. Bet cool, yóò dára fún wọn náà. Yóò ọ̀nà rẹ ò ní dàrú, ayé ò ní bàjẹ́, ò ní ṣẹ́kù. Ọkàn yóò balẹ̀, jágùnà kúnlé, ò ní ṣẹ́kù, ó dàgbà, ó gòkè, ó tẹ̀gbẹ́, ó rí ṣe, ó rí jẹ, ọ̀nà ò ní dàrú, ò ní ṣẹ́kù. Mọ́rẹ́ni kejì fowówẹ̀, ayé ò ní bàjẹ́, ọkàn yóò balẹ̀, inú ẹ̀ yóò dùn, ó rí bá ti ṣe, ohun tó bá dáwọ́lé ó tẹ love and like sí mi ọ̀run yóò fi ìfẹ́ wọ̀ fún ọ ó ní fọwọ́ gbọmọ sí ó ní báwọn jókòó ọ̀fọ̀ ó ní bọ́ bàtà ọ̀fọ̀ sẹ́nu ilé ẹ̀ dẹ́jọ́ alábí ó ní kú lọ́mọdé ó ní ṣìṣe ó ní wàkísà kẹ́yìn aṣọ aṣọ òní yabi ti rẹ̀ ọpọlẹ òní dàrú kẹ́nì ó ní gbọmọ sí ó ní mọ kú ọkọ ó ní mọ kú ìwọ náà ò ní kú mọkọ lójú ó sì ní mọ ibisàrẹ́ ọmọ ọmọ yóò lè wọn ò ní dín ire yóò ṣojú ẹ wọn ò ní dó ìṣẹ́jú kan nígbà tí ire bá dé bẹ́ẹ̀ lórí kò ní yí padà princess olúfúnmiláyọ̀ yóò dára fún ọ náà ọkàn yóò balẹ̀ ò ní ṣìṣe ò ní tẹ́ o bẹ́ẹ̀ lórí kò ní padà ẹ tẹ love àti like sínú picture mi yes fúnmiláyọ̀ elizabeth bẹ́ẹ̀ ni o ọ̀run yóò fún ẹ láyọ̀ bẹ́ẹ̀ ni gbogbo tó bá fẹ́ ọ̀run yóò ṣe fún ọ bẹ́ẹ̀ ni ẹ̀mí ọlọ́run yóò máa bá ọ gbé ààbò ọlọ́run yóò dájú lórí ẹ ọlọ́run ò ní jẹ́ ọ̀tá ẹ ò sì ní jẹ́ ọ̀tá ọlọ́run ọlọ́run yóò lò ẹ títí ayérayé fún ògo rẹ̀ jẹ́lílì latif bẹ́ẹ̀ ni o ọlọ́run tó dá ayé àti ọ̀run yóò ṣe é lóore yóò ṣe é láǹfààní ò ní tẹ́ o ò sì ní kú lọ́mọdé ò tẹ̀gbẹ́ ò ní rẹ̀yìn láwùjọ bẹ́ẹ̀ lórí kò ní í padà Sulaiman Kabero lórúkọ Jésù Kristi Násárẹ́tì ọlọ́run yóò dé ládé ọkàn yóò balẹ̀ iná ẹ̀ yóò dùn bó ṣe máa jẹ́ nìyẹn ò ní kúkọ̀ wọ̀wọ́ gbogbo ẹ̀mí ẹ̀ṣẹ̀ ọ̀run yóò lè dànù fún ọ Motúnráyọ̀ Nofisat <laughs> lórúkọ Jésù Munolify mo parẹ́ o gbogbo àrùn gbogbo àìsàn gbogbo ìkà gbogbo ibi tí a ti ṣe lórí tiẹ̀ tá a parí ọ̀run bà gbogbo ẹ̀ ọ̀run tún ṣe ayé rẹ̀ ṣe the almighty god renew your hope renew your strength renew your joy he bless you continuously bó ṣe jẹ́ nìyẹn olùwàyé moscow ó ṣe like and like sí olùwàyé moscow àbáyọ̀mí may almighty answer you yes may almighty show you like show you love thank you god bless you ọmọ lọlá rẹ́nì ọ̀dún dínà ọ̀run ẹ ò ní dí ọ̀run ẹ ò ní dàrú inú ẹ yóò dùn ọ̀run yóò ṣe ẹ nínú bẹ́ẹ̀ ni gbogbo tó bá dáwọ́lé yóò máa yọrí sí rere o ò ní dáwọ́lé ẹ̀ṣẹ̀ o ò ní dáwọ́lé ibi o ò ní ṣìṣe wọn ní forí ẹ̀ṣẹ̀ ògùn owó bẹ́ẹ̀ ni wọn sì ní fi ìṣẹ̀dá rẹ̀ onígbàbọ̀dẹ̀ wọn sì ní fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ láyé bẹ́ẹ̀ lórí ilẹ̀ ò sì ní gbẹ̀jẹ̀ báyìí ilẹ̀ ò ní kọjú jẹ́ tọ́lánà dipsy o ò ní kú lọ́mọdé o ò ní ṣìṣe ògo ọlọ́run ẹwà ọlọ́run yóò ṣì ebuka lórúkọ jésù kristu násárẹ́tì gbogbo ohun tí o bá ti ṣe àṣeyọrí ni o ní ṣàṣetì o ní ṣàṣetì o ní ṣàṣetì àṣetì ò kí ń bọ́jọ́ kó má yọ o ní ṣe àṣetì láéláé ogun ayé tiẹ̀ ṣẹ́ ẹni bá bá ẹ o ní dogun fún mi mi sì ní dogun fún ẹ ẹni bá bá ẹ jà ọlọ́run kó bá ẹ jà ogun náà kó bá ẹ ṣẹ́gun náà ohun tí òpògun láti jà ẹ kò ní dé bá ẹ tógun bá ń jà yíká àtàgbègbè rẹ kò ní dọ́dọ̀ tiẹ̀ ẹgbẹ̀rún yóò ṣubú lápá ọ̀tún apá òsì kò ní délé rẹ o kò ní délé tèmi náà ó ṣe jẹ́ nìyẹn àtọ̀dọ̀ ọ̀run mi jésù ló wà mí rahman adétayọ̀ ayé ò ní bàjẹ́ ọ̀rẹ́ yóò dayọ̀ ọ̀rẹ́ yóò tayọ̀ ọ̀rẹ́ yóò jà sọpẹ́ ọ̀nà ò ní dàrú ojú burúkú tó ti ń wò ẹ́ yẹn mi ò mọ̀ ẹ́ ṣùgbọ́n wọ́n lójú burúkú tó wò ẹ́ yẹn lórúkọ jésù ọ̀run fọ́ ojú náà sẹ́nu ojú bí ò ní wò ẹ́ mọ́ a ó fojú rere wò ẹ́ a ó ra àánú gbà ó sì ra àánú gbà tọ́lọ́run bá ṣàánú fún ẹ òun ló ń jẹ́ àánú ńlá àánú ńlá tó kọ gbójú ọgbọ́n orí àti ti òye ènìyàn ọ̀run yóò ṣe fún ẹ ọ̀nà ẹ yóò là kérégede kò ní dí bẹ́ẹ̀ lórí kò ní yí padà agbájé olúwa tóyìn àjàní lórúkọ jésù ó máa tẹ́gbẹ́ ó máa rí ṣe ó ní ṣẹ́kú ọ̀nà ò ní dàrú gbogbo ohun tó ń fẹ́ kọ́lọ́run ṣe fún ẹ láyé ẹlẹ́dàá ṣẹ̀dá yóò bá mi ṣe fún ẹ jù bẹ́ẹ̀ lọ ní ìrọ̀rùn ni ọ̀rẹ́ yóò máa já sí kò ní lera ohun táwọn ẹgbẹ́ rẹ ń ṣe tó ń nira kò ní nira fún ìwọ ní tí àwọn ẹgbẹ́ rẹ̀ ń ṣe tó ní wọ́n lára kò ní nira fún ìwọ ìrọ̀rùn ni o ẹlẹ́dàá ṣẹ̀dá tó dá ẹ sáyé yóò máa bẹ̀ ṣe gbẹ̀ wọn ní ṣe ẹ lọ́rùn láàjọ àti àgọ́ àwọn ọ̀rẹ́ wọn ní mú ẹ kúrò bẹ́ẹ̀ ni orí kò ní padà aren ọlá ọmọ para parí ọlá ọlọ́run yóò ṣe ọlá fún ọ ọlá rẹ kò ní dín ọ̀run rẹ ọlá rẹ kò ní dín ọ̀tá ò ní parí ọlá rẹ ọ̀tá ò ní gbọ́wọ́lé ọlá rẹ wọn ní fọ ọlá rẹ sẹ́yìn Ogun Ọláyínká ọ̀rọ̀ ẹ ó dayọ̀ ọ̀rọ̀ ẹ ó dẹ̀rín lórúkọ Jésù ògún ayé ò ní fẹ̀jẹ̀ wẹ̀ àwọn ògún ò ní fi ẹ́ ṣanlẹ̀ ògún ò ní gbẹ̀jẹ̀ rẹ̀ wọn ò ní fi ọ̀bẹ dú ẹ lọ́rùn bí ẹran bẹ́ẹ̀ lórí kò ní padà kẹ́nikẹ́ ọlọ́run mọ̀ ẹ́ mi ò mọ̀ ẹ́ ọlọ́run tó mọ̀ ẹ́ yóò kọjú sí ẹ yóò ṣe ẹ́ lóore yóò special yóò yàn ẹ́ sọ́tọ̀ fún oore láàrin ọ̀rẹ́ àti níbi gbogbo tó bá dé ọ̀nà onídàrú ọ̀nà òsìnídí olùṣègùn lawrence samuel lórúkọ jésù Christ nasareti ojúrere àánú ọlọ́run ọ̀run yóò fi wẹ̀ ẹlẹ́dàá aṣẹ̀dá yóò dé ládé o ọkàn rẹ yóò sì balẹ̀ ọ̀run ò ní dà ẹ́ pọ̀ mọ́ àwọn ègún kò ní dà ẹ́ pọ̀ mọ́ àwọn ìka ènìyàn kò sì ní dà ẹ́ pọ̀ mọ́ àwọn ẹni bí bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n ayé ò sì ní gún ẹ àwọn tó jẹ́ epo wọn ò sì ní lè dà sí àlà rẹ bó ṣe jẹ́ nìyẹn kò sì ní padà dọ́lápọ̀ sunday fóyè ọ̀run yóò kẹ́ ọ ọ̀run yóò dì ẹ́ mú ikú ọdún yìí kò ní pa ẹ́ àrùn ọdún yóò ní ṣe ẹ́ bẹ́ẹ̀ lórí o hmm, akíngbẹ̀yìn Sunday mo gbàdúrà fún ọ lónìí o ò ní rẹ̀yìn láwùjọ ẹgbẹ́ o ò ní rẹ̀yìn láàrin ọmọ ìyá àti bàbá rẹ ọ̀run yóò sún ẹ síwájú ọ̀run yóò counterport ẹ to the realm of financial breakthrough you will see miracle you will see grace you will use them in Jesus name oh I mean Ali Abib abdulrasaq ali habib abdulrasaq ọ̀run yóò dẹ ẹ láre ìbùkún ààbò ìṣerere mọ́tò gbogbo ohun tó fẹ́ láyé ohun tó tí ì ní tó sì wù ẹ́ ọlọ́run yóò fi ta ọlọ́rẹ ó rí gbà ó rí ṣe gbogbo ohun tó bá ti ń dáwọ́lé láti ṣe ẹlẹ́dàá ṣẹ̀dá yóò máa bá ẹ lọ́wọ́ sí yóò sì máa bá ẹ ṣe ibo tí lérò lọ àmín àti tèmi náà akin fẹ́ńwá kristana ọ̀run yóò fẹ́ ọ ọ̀run yóò yọ́nú sí ọ ò ní kánjú kú ò ní kánjú fayé sílẹ̀ bẹ́ẹ̀ lórí kò ní padà ibi tí mo gbà dé gbogbo èyí tí mo ti gbà yìí náà bí mo ṣe fẹ́ kó rí fún yìí tí mo súre fún yìí kó máa rí bẹ́ẹ̀ fún èmi ọmọ àti gbogbo àwọn tó fẹ́ mi fẹ́ rí bákan náà hmm. Sunday Rachid ọlọ́run yóò ṣe tiẹ̀ ní àṣepé ọjọ́ tí a bí ọjọ́ àṣepé ni ọ̀run yóò ṣe tiẹ̀ láṣepé ò ní ṣàṣetì àṣetì ò kì í bọ́jọ́ kó má yọ ò ó ṣàṣeyọrí láyé olúwa fẹ́mi ẹni ọlá ọ̀run yóò ṣe ogun fún ọ ogun òkùnkùn ogun ojú oorun ogun ojú àlá ogun ọkùnrin ogun obìnrin ogun dúdú ogun pupa ogun àwọn ẹni gíga àti ogun ẹni kúkúrú ogun àwọn ìkà ogun àwọn ẹni rere ogun tó máa ń jani nínú ayé ọ̀run yóò ṣe gbẹ nígbà tó ogun bá dé ọ̀run yóò máa jà fún ẹ ó máa ṣẹ́gun ṣá. akóredé fọlọ́run ṣọ́ hmm. ọlọ́run yóò máa ṣọ́ ẹ ní gbogbo ìgbà ọlọ́run yóò máa ṣọ́ ẹ ire yóò wọlé rẹ ó rire gbà orúkọ máa rò ẹ́ orúkọ máa tú ẹ bẹ́ẹ̀ ni o ohun tọ́lọ̀ bá ṣe fún ẹ yóò tó ẹ jẹ yóò tó ẹ mu yóò tó ẹ ná àti lílo àlè o ọlọ ọ̀run mòoru <laughs> àmọ́ dùn <laughs> ìfẹ́ ọlọ́run yóò fún ẹ ọkàn rẹ yóò yọ̀ ìbànújẹ́ ọlọ́run yóò lé kúrò láyé rẹ ó ra àánú gbà ó rí oore ọ̀fẹ́ gbà ó rí oore láti ọ̀dọ̀ ọlọ́run akórèdé ayọ̀mídé múnímí hmm, múmínì ó múmúnì hmm. ó máa kórè tó o bá ti ń gbìn wàá máa kórè ó ní gbìn sáṣálẹ̀ ilẹ̀ rẹ ò ní da ṣálẹ̀ ayé rẹ ò ní da ṣálẹ̀ o bó ṣe jẹ́ nìyẹn hmm. Afọlábí Olúwẹ̀ yóò dára fún ọ ò ní gba àìsàn láàyè agbára rẹ di èèwọ̀ fún àìsàn tó gbóògùn àti tí ò gbóògùn ò ní ṣe àgbákò àìsàn orí ẹ ò ní burú ò ní ṣubú ò ní fẹsẹ̀ kan akínlàbí olúdáre ayé ẹ yóò dára jù báyìí lọ ọ̀run yóò di ẹ ládé ọ̀nà ẹ ò ní ṣókùkù ọ̀nà ẹ ò sì ní dàrú ó rí bá ti ṣe débì olúmúyíwá ọ̀run sọ̀rọ̀ ẹ dayọ̀ gbogbo tọ́lọ́run ti ṣe fún ẹ kò ní sá lọ kò sì ní pòórá o yóò máa lé kò ní dé báyọ̀ fọlárìn yóò dára fún ọ òórọ̀ la fi ṣayé òórọ̀ owó lò inú ẹ yóò dùn bákan náà ikú ò ní yó ikú wéréwéré ò ní pa ẹ àrùn kíákíá kò ní gbé ẹ dì adébárí adésànyà inú ẹ yóò dùn yóò dára fún ẹ inú ẹ yóò dùn ó máa dáwọ́lé yóò sì ṣe é ṣe. Hmm ẹ̀mí ẹranko ò ní bàlẹ̀ ẹ̀ kò ní bá ẹ̀jà kò ní dẹranko. àdùkẹ́ fàyí ṣayọ̀ àdùkẹ́ fèyí ṣayọ̀ ó mọ̀wé parí ó kàwé parí ó ṣàṣeyọrí yèyé fúnkẹ́ yèyé fúnkẹ́ yusuf ire ẹ wọn ò ní gbé fẹ́ lómi àyẹ́nu ayé ọmọ kò ní díṣẹ́ lòmíràn wọn ò ní fi àyè rẹ tọrẹ bẹ́ẹ̀ ni o ò ní dòkú ire rẹ yóò ṣojú rẹ ó tẹ́wọ́ gbà ó sì jẹ́ àjẹmọ́nú fún ọ àmín ajétúmọ̀bí ṣẹ́gun àkànní inú rẹ yóò dùn gbogbo ohun tí o ti béèrè òun yóò ṣe fún ọ akíkanjú ni ọ o ò sì ní di ẹni ẹ̀yìn lágbára kristi gbogbo ohun tí ọkàn rẹ fẹ́ tó sunkúnlé tó tó torí ké lọ́sàn àbí lóru ọ̀run rẹ̀ lẹ́kún ò sunkún mọ́ ìṣọ̀lá olúwa tóbi ọlá olúwa ògbédè ògbédègbè. Hey ògẹ̀dẹ̀gbẹ okay sorry ìṣọlá olúwa ògẹ̀dẹ̀gbẹ hmm. ọlọ́run yóò sọ fún yín gẹ́bẹ̀rẹ̀ ọkàn yín yóò ṣe fún yín ohun tó dára yóò dá yín lọ́lá yóò dá yín láre yóò upgrade ayé yín yóò elevate ẹ̀ jésù olúwa wa. alamara wa jude sulaiman yóò dára fún yín o ọ̀run yóò túmọ̀ ọ̀run yóò fi ọ̀nà wọ̀nyí gbogbo ohun tí ò yé yín ọ̀run yóò fi wọ̀nyí ọ̀nà yóò sì ní dàrú Mohammed Idris ibi tí ẹ ti dé láyé ẹ ò ní takú síbẹ̀ níbi rere nìyẹn máa tẹ̀síwájú Táíwò Àtinúkẹ́ àfinà ọ̀run yóò dá yín láre inú ẹ̀ yóò dùn o ọkàn yín yóò balẹ̀ ẹ ò ní ṣẹ́kú ní àwọn tí ó parẹ́ kọ́dún tó parẹ́ ẹ ò ní pẹ̀lú àti èmi náà àtàwọn ọmọ mi àtàwọn olólùfẹ́ mi Abíọ́dún Fúnmiláyọ̀ yóò dára fún yín ọ̀rọ̀ yóò fún yín láyọ̀ lórúkọ Jésù ẹ ti rí oṣù yìí ẹ rí parí rẹ̀ ọdún yìí tẹ́ bẹ̀rẹ̀ ẹ ó rí parí rẹ̀ ẹ ṣọ̀pọ̀ láyé tínà sú béèrè ọ̀run yóò dá yín lóhùn ọ̀run yóò dá yín láre ayé yín yóò ní ìtìmọ̀ kò ní bàjẹ́ fún ọ òdodo ìdòwú yóò dára fún yín náà ọ̀run o yóò dé yín ládé yóò wọ̀ yín láṣẹ ògo samko ratito ọ̀run yóò dá ọ lóhùn ayé ò ní bàjẹ́ ó ò ní kú lọ́mọdé ó rówó lò àìsàn ò ní gbé ẹ̀dẹ̀ Jimoh Peter yóò dára fún ọ ojú ò ní tiẹ̀ ayé ò bàjẹ́ ó gbọ́mọ sí tó o báyìí tí ì bí ó ṣe láyé nítorí wá ṣe láyé yóò jẹ́ ìtẹ̀wọ́gbà bẹ́ẹ̀ ni ó sì bá wọn nínú àjọ àwọn ènìyàn rere wọn yóò dá ìpọ̀ mọ́ bẹ́ẹ̀ ó ò ní ṣìṣe o iṣẹ́ burúkú wọn nílò ẹ̀ fún ayé ẹ̀ bàjẹ́ pé ò sì ní gbàgbọ́ rẹ̀ Prince Sam ọlọ́run yóò dá olóhùn àdúrà yóò gbà ọkàn yóò balẹ̀ ò ní ṣẹ́kú sarina ọlájíre ó máa jí sọlá ó máa jí síre lójoojúmọ́ o yéèrè àbá sátàyàbá arrow of evil go back to your sender hmm, ẹnikẹ́ni tó bá lò máa ta mí lọ́fà bí n tó torí èyí tí mo fẹ́ wí àbí èyí tí mo ti sọ yìí mo gbàdúrà fún ẹnìkan mo ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ mo rí sáìn kan gbogbo ẹ̀ṣẹ̀ tó lè mú kádùrà ẹ̀ má gbà ọ̀run dáríjì ó òní di tèmi orí tọmọ mi orí tàwọn olólùfẹ́ mi mo súre fún ọ lónìí ó ní látẹnu mi mọ́ jésù olúwa wa àmín Zainab ọlájíire ó máa jí sọ́lá ní gbogbo ìgbà òun yóò ṣàánú fún ọ ẹ̀ẹ̀mejì ni mo ti gbàdúrà fún ọ báyìí ẹ gbogbo tó bá ń béèrè lọ́dọ̀ elédùnmarè òun yóò ṣe inú ẹ̀ ò ní bàjẹ́ inú ẹ̀ yóò dùn ohun tó máa múnú kí èèyàn máa dùn lójoojúmọ́ ṣá kó máa yọ̀ ní gbogbo ìgbà ẹlẹ́dàá yóò ṣe fún ọ jésù olúwa àmín gbẹ̀ngà fàlàyé ọ̀run yóò dá ọ lóhùn lórúkọ jésù ojú ò ní tì yín ọkàn yín yóò balẹ̀ ẹ ò ní wọ aṣọ òórùn ẹ ní dọ̀tí ẹ ò ní tẹ́ ẹ ó tẹ̀gbẹ́ ẹ ó ga jọ̀tá lọ bẹ́ẹ̀ lórí kò ní padà. snow tóyọ̀sí dáramọ́lá ọlọ́run yóò dá yín lọ́lá ọlọ́run yóò ṣe yín lógo ogun léṣẹ́ ogun ọ̀nà ṣẹ́ ogun ayé ò ní gbé yín mì wọn ò ní fẹ́ jẹ yín ṣètùtù ẹ̀jẹ̀ yín ilẹ̀ ò ní bèrè rẹ̀ báyìí o jésù agbára wa àmín somebody gave me star yeah? God bless you. <laughs> mo ti gbàdúrà sórí ètò ìsinmi ìdòwú akin akindán ìjàdù ọlá gbogbo tí àwọn ènìyàn máa ń jà tó máa ń fẹ́ gbẹ̀mí ara wọn kán tó rí gbà láyé tí ń ṣeré nì ìwọ ò ní jà ìjà tiẹ̀ ọ̀run yóò jà fún ọ ogun tiẹ̀ ọ̀run yóò ṣẹ ìwọ o òdì aṣẹ́gun ní gbogbo ìgbà tó bá yẹ láti jà ó máa jà ó sì máa ṣẹ́gun aṣẹ́gun ni ó máa jẹ́ nínú àwọn tó ṣẹ́gun tó jagun ṣẹ́gun ló máa wà ní gbogbo ìgbà bẹ́ẹ̀ lórí kò ní padà Rasheed Yusuf God bless you thank you so much love you ọlọ́run yóò kò ní bá ti yín jẹ́ o ojú ò ní tì yín ọ̀run yóò pọ̀n yín lé ẹ ò ní rẹ̀yìn ìgbéga ìgbéga ṣá lójoojúmọ́ Almighty God will promote you God will counterpart you to the rainbow financial breakthrough èyí tó ti ṣe inú ayé yín tó dùn kò ní bàjẹ́ ọ̀rọ̀ yín ò ní di ìkorò ọ̀rọ̀ yín ò ní dàrú ẹ ò ní wà kísà kẹ́yìn aṣọ egungun ni wọ́n máa ń jẹ ni ó máa ń kẹ́yìn ẹran ẹ̀yin ò ní jẹun kẹ́yìn ẹran ẹran lójoojúmọ́ ohun gbogbo tó wà tì wọ́n yín jẹ lọ́run yóò máa ṣe fún yín mo súre fún gbogbo yín báyìí pátápátá láti òní lọ ẹ ní gbègùn lẹ́nu mi èmi náà gbogbo tí mo wíṣì lónìí èrè tí mo ti fi ránṣẹ́ sí yín níbi tí ẹ wà bẹ́ẹ̀ ni ó padà wá sọ́dọ̀ tèmi náà irú ẹ̀ ó tún padà wá sọ́dọ̀ tèmi bíbélì ló sọ pé fún ni á fún ọ padà òṣèlú tá a bá ti wọn fún ni láti wọn fún yín padà tó pé ẹ pọ́n mi lé ọ̀yọ́ òpọ́n mi lé ẹ yẹ mi sí ọ̀yọ́ yẹ mi sí ẹ nígbà tó pé ẹ tẹ lọ́ọ̀fẹ́ sì tẹ láìkì fẹ́ mi bẹ́ẹ̀ ni gbogbo tọkàn yín fẹ́ tó dára yóò jẹ́ titi yín o ọ̀run yóò back yín up ọ̀run yóò support yín bẹ́ẹ̀ lórí ẹ ò ní di ọ̀tá ọlọ́run ẹ ò ní di ọ̀tá ọlọ́run ẹ ò ní di ọ̀tá ọlọ́run ọ̀run yóò máa ṣọ̀rẹ́ yín ẹ sì máa jẹ́ ọ̀rẹ́ ọlọ́run ẹ sì máa fi ọlọ́run bẹ́ẹ̀ lórí kò ní í padà ẹ̀yin náà tẹ máa ń wá sábẹ́ platform tẹ máa ń like me God bless you I love you guys I say thank you so much àní tẹ́ fún mi sà náà mo gbàdúrà fún yín pé bẹ́ẹ̀ ṣe fẹ́ kó rí fún mi kó rí bẹ́ẹ̀ fún yín bẹ́ẹ̀ ṣe ṣe fún mi kọ́lọ́ọ̀ máa mi ṣe bẹ́ẹ̀ fún yín ẹ fún mi ní ẹ̀bùn kọ́lọ́ọ̀ fún yín náà lẹ́bùn bẹ́ẹ̀ ṣe fẹ́ fún mi sẹ́ẹ̀ tẹ́ ṣe fẹ́ kó rí fún mi yìí bẹ́ẹ̀ náà ló máa rí fún yín ẹlẹ́dàá ṣẹ̀dá yóò dá yín lóhùn yóò ṣe ju ẹtì wẹ̀